no more life, jumping from one party to the other. ìfẹ́ mi ìdààmú ìfòòró. kò lè rọ́pò ìnira. òṣì ò yẹ ní ọlọ́run ni ẹ̀kọ́ ìyà tó lọ́wọ́. ìyá tọ́pẹ́. ẹ ǹlẹ́ kújọ́ mẹ́ta àwọn ọmọ yín kọ́ ṣáǹtà. adúpẹ́ fọlọ́run mo kọ́ tí ẹ ń kọjá lọ ń bá tajú kan mo rí mọ́tò yín bí báyìí hmm. mo wá bèrè lọ́wọ́ dírẹ́fà yín ó ní ẹ̀wọ̀ ló lọ. mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kùn rí ni. ó dà bẹ́ẹ̀ mo ní kí n bèrè bóyá ọjà lẹ ń lọ. ọjà ni ah, ọjà ni mo lọ. ó tiẹ̀ ti dáa. wá wá wá wá ń bọ̀ ló ń lọ. ẹ mo ní kẹ́ gbé mi dọ́jà yìí. ẹ fẹ́ lọ wọnú mọ́tò tí a jọ rà àbí èyí tí ẹ yá mi lówó rà mo béèrè ní ẹ̀gbọ́n lẹ́yìn ìyàn yìí kí ló dé tẹ̀ kí n mọ̀ wọn ara yín ná ṣé nítorí pé a ti jọ wà lọ́jà ń sìn ó ti mí pé lẹ́bù kan náà láti jọ wà. ó ga kí ló dé tó lè lọ wọ ọ̀kadà kó wọ ọ̀kadà èmi gan gbogbo kí n tó ra mọ́tò bá mo ti wọ ọ̀kadà rí bọ́bá lẹ̀ mọ́lẹ̀ wá dìde lẹ̀ náà ni èèyàn máa tí tẹ́sí bá dání mọ́lẹ̀ èèyàn máa ń tún gùn ni kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ o bí ó bá ń ṣẹjọ́ ẹ ni ìwọ dẹ̀ ni ṣé irú ẹ nìyí ó yẹ kó máa béèrè mi lọ́wọ́ ẹ láàárọ̀ kùtùkùtù kó máa sọ fún pé mo wà níbì kan débi tó máa dúró dè mí tí máa fojú mi rírì kúrì láàárọ̀ kùtùkùtù mo bí ẹ ọ̀rọ̀ má bínú òsì náà ọ̀rọ̀ ẹ o ọ̀rọ̀ èmi àti ẹ ilé lódì kó má tà mí fáyé pa ṣó ti gbọ́. ah dé tó ràn jùmọ̀ mi wọ́n mi dáadáa kò sí nǹkan tó lè fèmí ṣe o ó gbọ́ báyìí ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ òun ti máa là ní ó máa sá eré ni kò tún wá gbọ́ lé ní yìí o ìjọba bá ràn lọ́wọ́ dọ́dọ̀ ẹ̀ má ṣe fún mi o tèmi náà tó mi jẹ ṣùgbọ́n. Hello, children. I come, Daddy. Yeah, well. And where's your mom? He's inside. Okay. Ah, ẹ kúlé o. Ẹ káàbọ̀. Ẹ kúlé. Ẹ kú àtàrò. Jàre. Báwo dẹ níbi tẹ lọ? Ọ̀ ẹ wò bákan náà ni ẹ ṣáà tiẹ̀ kọ́kọ́ fún mi lóúnjẹ kí n jẹ náà. Oúnjẹ kẹ̀, kò sí nǹkan kan lè. Àbí báwo ẹ ń ṣe hà ni? ṣé mo sọ fún láàárọ̀ ìgbà tẹ́lẹ̀ pé kò sóúnjẹ kankan lé kò dẹ̀ sówó lọ́wọ́ èmi náà kódà gàrí tó kù làwọn ọmọdé èèmú ìgbà tán ti skul dé sí. báwo wà ní owó tẹ lọ gbà ń kọ. bákan náà látún bá bọ̀ wọ́n tún ní sálárì wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n fún wa lówó. ẹ tún lówó oṣù yín gbà lé ni ẹ wò ibi tí mo ti fi ẹsẹ̀ mi rìn dé ni ó ń lọ yìí nítorí ohun tó tiẹ̀ wá ń dẹ́rù bà mí jù ò ju owó skul àwọn ọmọdé yìí lọ. ẹ rí owó gbà. ṣé báyìí ń sin a máa bèbí sùn báyìí ni. kí ni wo obìnrin sọ ọ̀rọ̀ ibi ló ń dùn ẹ́ ni. owó tí n fi máa wọ bọ́ọ̀sì lọ síbi iṣẹ́ lọ́la gan sí lọ́wọ́ mi báyìí wà ń sọ̀rọ̀ ebi ebi ńlẹ̀ lẹ́ǹbi ẹ wo jọ́tà àbárò oúnjẹ ẹja dakùndélẹ̀ ká máa bórun lọ́wọ́ à ń sọ̀rọ̀ ká tiẹ̀ rí sálárì gbà ká rí owó skul àwọn ọmọ yanjú ń bẹ̀ ń sọ̀rọ̀ ebi ṣé tẹ́bí bá pa wálé nìyẹn ó ní a má jùmọ́ láàárọ̀ lánìí. ó ga ọ ilé yìí ti wá sú èmi o ó ti sú èmi o èwo ni ká máa ṣiṣẹ́ ni ká máa jèjè ìlérí ah! eléyìí ti sú èmi o bá bá máa wá kan ṣe ni o torí eléyìí ti sú èmi o èmi gan mo lọ sọ́jà gan pàápàá eléyìí nígbà mi kọ́lọ́lá tó dé lolú ẹ̀ bá káàkiri tọ́rọ ò bá kọ́bọ̀ mo lu ẹ̀ lọ́wọ́. Ah! ó sú mi o bí mi jẹ mọ nǹkan tí mo tẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ gan pàápàá. Ah! ìṣẹ́jọ́ mi wà ní ìsìn àbí kí wàá nìjà tèmi ń sìn kí náà gidi kó mọ́lẹ̀ bíi yanga yìí bùbá yìí ọlọ́run má kó wa yọ o ah, àlá ló lè ṣe mo mọ̀ àlá ló lè ṣe mo mọ̀ àlá ló lè ṣe ohun. kí n tó lọ sí ah, ṣọ́ọ̀bù láàárọ̀. ó tọ́ni tọ́ni ó ti wà ókè kì í tó kàn wọ́n láti ṣe ní wíìkì nìyẹn. <laughs> ọ̀rẹ́ ṣe máa ń kọ́. ó wà sàn. bàbá ń kọ́ bẹ́ẹ̀. ó wà. Eh, ẹ jókòó. ẹ kú tọ́jú ẹ. ọ̀rọ̀ jàre. ọ̀rẹ́ mi máa ṣe é káàbọ̀ jídìkẹ́ máa bọ̀kọ̀ rẹ̀. bọ̀kọ̀ mi gbọ́ kí ló dé kò sí kíni lẹ́nu ẹ̀ bí n bọ̀ ọmọ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan tọmọdé ìfojú mi rí nǹkan tá à ń sọ ìbá káwọn làbá máa sọ tó bá kí n ṣọpẹ́lọpẹ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. dúpẹ́ fọlọ́run òun náà mú ní kémi náà wo kí n tó máa lọ sí ṣọ́ọ̀bù ó kúrò pé tí bá ti lọ láàárọ̀ tó dalẹ́ kí n tó wálé ṣe kí n ṣàyàwó láàárọ̀. mo ṣe ọ̀rẹ́ mi. èmi náà ní pé kí n wo díẹ̀ lẹ́nìí tó bá máa fi dọ̀là èmi náà lọ bí iṣẹ́ torí ọlọ́run ló jẹ́ kí ọ̀gá ta ní torí pé ó mọ iye èèyàn ni tó bá kí n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ní ká jókòó lé. ìgbà tó yẹ pàbí ọmọ lòun náà ó mọ bọ́mọ ṣe ń rí lára. ẹ ṣe ọ̀rẹ́ ṣáà ń lọ dáadáa. ti dé o. Ah, bàbá lájọ. ẹ pẹ̀lẹ́ o adé o bóyá owó dà o. bàbá lájọ mi ò dájọ́ lẹ́yìn o. kí ló dé tó dájọ́ lónìí. mo fẹ́ gbowó ní tó wà lẹ́yìn. kí ló tẹ̀ máa ṣe báyìí pàápàá. irú ẹ̀ yóò gbọ́dọ̀ pọ́n kọ́sítọ́mà fún yàn o ọ̀dà àjọ kó pérí bọ́ọ̀ ti ń dà lọ́mọ sinmi bọ́ọ̀ ti ń dà lọ́mọ sinmi àjọ yìí bọ́wọ́ bẹ́ẹ̀ àbí ńgbà tí wọ́n ń ṣe báyìí nísìn báwo làwọn ti fẹ́ rí kọmíṣàn tiwa yọ mo sì mọ̀ bí èrè tiwa gbogbo àti káàkiri náà ni pé bàbá ti bẹ bá da tó wá pé báyìí káyọ̀ tiwa. bóyá lè mọ̀ pọ́kọ̀ tó wà lẹ́yìn ọkọ̀ òdìdè lọ. mo ní mi ò dájọ́ lẹ́yìn fún lájọ mi. sẹ́yìn tó ti pé aládàáṣe mi náà lè yóò yọ̀kan ní ó yọ̀kan kú mẹ́ tẹ́ tẹ́ tẹ́ ní balùwẹ̀ lórúkọ jẹ́ èmi ò sì fẹ́ kẹ́nìkan bà mí lórúkọ jẹ́ nísìn ọ̀wá ń bá mi sọ́ọ̀sì pé ọ̀dà àjọ ọmọ nísìn kí n kó wá mm. kì í ṣèkínlẹ̀ kì í ṣèkejì tó ọmọ wúlúwà báwọn yìí èmi ò lè mi bá wá sọ pé òṣòwò ní ìsìn kan kí lọ fẹ́ ti fún mi. ẹ sọ fún mi pé kò sówó ṣé ní owó tèmi àbí owó tí ẹ bá sọ fún mi pé kò sówó àbí ṣé bí àkọ́kọ́ dá ìjọ ṣe bẹ́ẹ̀ alájọ lónìí ẹ bí àkọ́kọ́ dá ẹyìn ẹ̀kọ́ ṣe jì mí lé mi lọ́wọ́. ẹ tẹ bàjẹ́ lẹ́kẹ́ bá ní pẹ́ẹ́pẹ́ẹ́ kóòdù fún mi. lọ́wọ́ alẹ́ káàdì mọ́ mi láyà obìnrin lọ́lẹ́ káàdì mọ́ mi láyà ọkọjá yìí ọkọjá yìí fún tó èmi lẹ kó síbi èmi lẹ kó síbi èmi ò mọ ntọ́ba bá bẹ̀ kọ́ bá bẹ̀ láìláyè kíni láìláyè kíni láìláyè kíni mi ò lè sọ wọlé kakọ kọrin ntọ́ba dájú rẹ̀ ló bá bẹ̀ mímí ìdí ẹ̀gbàdàn lọ́wọ́ rú irú àwọn èèyàn dákúdàkú báwọn yìí kí ló dé náà. ọwọ́ ẹ̀yin kò bá mi lọ́wọ́ mu ọwọ́ ẹ̀yin kò bá mi lọ́wọ́ mu ṣó ti yé yín èèyàn mẹ́jọ fún ọ kó pé rí ilé ayé wọn. mọ́mí ṣe wọ́n ní àti ìyàbọ̀ ti gbọ́jà wọ́n ti kọ́ jáde. wọ́n ti kọ́ dé o. ẹ wo èrò pọ̀ ń bẹ̀ bí omi ibẹ̀ gan lèmi náà lọ ń sìn. wọ́n ti kọ́ jáde. wọ́n ti kọ́ jáde o. ṣé mo pé kì í ṣàwìn lèmi náà lọ gbà lọ́hùn àti pé owó mi kan wà lọ́wọ́ yín ṣẹ́ẹ̀ ní sàn yẹn ni. ẹ màá sọ papọ̀ màá sọ papọ̀ fún yín. mi ò lẹ́pọ̀ mọ́ra wọn. ẹ san tilẹ̀ kẹ̀dẹ̀ wá rajà míì ni. ṣé pé ẹni tajà fún mi sì báyìí. àbí ẹ̀ máa wò owó tó wà lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run yẹn gbọ̀rọ̀gbọ̀rọ̀ lógún ó tún ní kí n tún kó mi wà ṣé mi lọ gbà lọ́hùn ni mo kówó mi lọ ni mi ìdẹ̀ lè tijú kí n jẹ gbèsè. mi ò bá dẹ̀ sọ pé kẹ̀ fún wọn ní díẹ̀. ṣé mo rọ ọjà wa yìí tó bá bọ́ sàárín ọjà tán lọ ń rojọ́ yín gbàjọ tó tọ̀nà táwọn ti ń bá yín rajà sílẹ̀ lé àwọn dànù ó máa dàbí ẹni pé ẹ mójú kọ́sítọ́mà ni ẹ bá fún wọn díẹ̀ bí òtí ẹ̀ tó ti tẹ́lẹ̀. ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ọ̀dẹ̀ ni ẹ́ òògùn rárá. àǹtí ẹ fi wọ́n lẹ̀ wọ́n kúkú rice pẹ̀lú nǹkan tán sọ yẹn ṣe rí advice mi kàn máa fún yín wípé ẹ má ta ọkàn yín láwìn irú ẹ̀ ti ṣẹlẹ̀ sáǹtì mi kan rí. in fact wọ́n mẹ̀sọ̀ kó gba igbá ní orí wọn báyìí fún bàrájà wọn àtọwọ́ fún wọn. ẹ máa gbà mí ẹ máa gbà mí owó àti góòlù tí mo kó sínú báàgì mi máa rí mọ́. Ah, ah. ó ṣe kí ni. mi ò rí inú báàgì mi mọ́. ó ṣá wo bí wo bí. mo ti wo mo ti wo gbogbo ẹ̀ lélẹ́yìn mi ò rí ọkọ ń bẹ. ibo lẹ gbé báàgì yín sí. ibà ni mo gbé sí ó dá mi lójú nígbà tí mo dẹ̀ sí ń bọ̀ láti lé nsìnyìn mi ò yára bí kankan ọ̀rẹ́ mi yìí ló gbé mi òǹdẹ̀ ló drive orí ẹsẹ̀ mi báyìí ní báàgì yìí wà tí mo fi dé ìbàyìí. bóyá ẹ̀kọ́ kò ah, ń lé. àǹtí mo kó kúrò mo kó kúrò nu báàgì mo kó sí inú báàgì yìí ni. kódà náà máa yá bì kankan. Ah. ẹ wo obìnrin tó ń pè ní yàṣẹ yìí yẹn mo suspect ẹ òun ló máa jí owó pẹ̀lú gold yẹn torí pé bó ṣe jókòó bẹ́ẹ̀ yẹn táǹtì yẹn kọjá síbi báyìí mo rí tó dọ́gbọ́n mú ọwọ́ lọ síbi orí tébù yẹn ó dá mi lójú kóun ló máa kú ó dẹ́ ẹ lójú ṣé bó mọ ṣọ́ọ̀bù ẹ̀. mo mọ ṣọ́ọ̀bù ẹ̀ dáadáa. ó yá ẹ bá mi tẹ̀lé lọ ẹ jọ ẹ rí pé ẹ gba owó yín àti góòdì ẹ gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n lọ fún ọ̀la o. ẹ mú yín débà mo mọ ṣọ́ọ̀bù ẹ̀ fáwọn. mo wọ ẹ wọ mi ò rírú ẹ̀ rí. gbogbo tó bá gbà ní kẹ́ fún owó àti góòdì. ọlọ́mọ jẹ́ ń dáràn kò dẹ̀ sí nǹkan kan lẹ̀ lẹ́ẹ̀ bíbà ó bọ́nu báàgì oníbáàgì ó dẹ̀ mú góòdì àtowó. ìyá ṣe yìí ìyá ṣe yìí. ṣáwọn rẹ̀. àwọn náà ni. ẹ̀gbọ́n màdà owó àti góòdì tẹ́kọ́ nínú báàgì ọ̀rẹ́ mi dà. ká lọ rẹ yín òun náà lélẹ̀ tún bí mi ni èmi kówó àti góòlù ọlọ́dàbí òní jẹ́ kí n náà ti máa fi kówó ní owó olówó àti góòlù onígóòlù ẹlẹ́dàá mi ní jẹ́ kí n rọrùn. ọlọ́run máa jẹ kẹrí kí lẹ sọ ọlọ́run máa jẹ kẹrí kí lẹ sọ nígbà tẹ wá sọ́dọ̀ àti ìyàbọ̀ tẹ wá rajà tó gbé báàgì kan sẹ́gbẹ̀ẹ́ yín báyìí wọ́n kọ́ wọ́n sínú ẹ̀ pẹ̀lú gold bẹ́ẹ̀ ṣe lọ tó báyìí láwọn wọnú ẹ̀ ti pẹ̀lú gold irú ọ̀dẹ̀ ṣẹlẹ̀ rí. ọlọ́run máa jẹ rọrùn ẹ wo bí mi ò ní wàá tọrọ ọlọ́run máa jẹ rọrùn rè láyé. ẹ wo ẹ wo ojú mi dáadáa mo ṣe kí tó ní kódà tọwọ́ mi ni o tí ẹ bá wọlé sábà mi mú gúdà tó mi jáde nsìn kó tí máa ṣe fún yín ara yín akọ ọtọ ọ̀la sọ fún yín o tí ẹ bá wọlé nsìn kẹ mú owó yín àti gọ́ọ̀dì ẹ jáde ìfọ̀ àbá tí wọ́n ṣí yín jù. owó ṣùwọ̀n lẹ́ bẹ̀rẹ̀ ẹ wọlé jáde kẹ́kọ́ ó jáde pẹ̀lú gọ́ọ̀dì. ó má pariwo kó ṣùwọ̀n ní àdìbẹ́sẹ̀ lọ́tọ̀ la wá nǹkan sí ẹni kọ́ má pariwo. ẹ wo owó tí mo gbà lọ́wọ́ alájọ láàárọ̀ yìí ni òun lélẹ̀ yìí mi ìjọwọ́ lọ́wọ́ mi ìjẹ́kọ̀ọ́ ní ìwọ. àbẹ máa gbọ́ fún ẹyin òkú ẹ̀fọ́ ẹ̀fọ́ olùdè burúkú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe é. olùdè ni wọ́n olùdè olùdè òṣì. ẹ wọ ọwọ́ mi ò tí ì pẹ́ o tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀la sí máa rí owó màtí bọ́ọ̀lù tó kù ẹ̀jẹ̀ ẹ̀ máa ṣe fún yín. ẹ jẹ́ ká sọ kiri kan fún yín a ṣe padà bọ̀ lọ́la kẹ́kọ̀ọ́ àkọ́kiri yẹn lẹ̀ mo dánú ayé mi ẹni mo ṣe ẹni mo ṣe báyìí mo lọ owó ìyàwó ni mo jẹ lọ́sàn yìí báyìí ìyá ìmọ̀dé ni mo jẹ yọ lọ. yàrá bí má pè tèmi níyàwó má daṣọ òṣìfẹ́ mi ìdààmú ìfòòró nínú. a ṣe ẹ jù nítorí ọdún iṣẹ́ èṣù ni gold àti owó tí èmi àti yín jà sí láàrin ọjà lánàá nígbà tí màá délé ni mo bá lórí tébù nínú bedroom mi. Ah! ṣé pé góòdì tẹ lù mí àtòwò ohun lélẹ́yìí ẹ má ẹ má bínú ẹ jọ nítorí ọlọ́run lóòótọ́ ni mo kó owó ara mi báyìí ni mo fi kó kúrò nínú wardrobe ṣùgbọ́n ibi tí mo ti ń ṣe jìnnìjìnnì káàkiri tọkọ mi náà dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ibẹ̀ ni mo ti gbàgbé síbẹ̀ yẹn ẹ jọ. ẹ kò burú ẹ̀wẹ̀ mi náà ti múra ọjà ń sìn ẹ jẹ́ ká lọ sọ́jà ká lọ rò ipẹ ti rí góòlù àtọwọ́ tẹ lù mí sí lánàá. ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run ní tún ní àṣírí síta ẹ má bínú ṣẹ́yìn lérò pé ó lè bọ̀ sí nígbà tẹ́ gbaṣọ lára mi láàrin ọjà lánàá tẹ́ wá wá sínú ilé mi tẹ́ wá ń bẹ̀ mí tẹ́ fẹ́ da aṣọ yẹn ró mi ṣẹ́rò pé ó lè bójú mu ẹ jẹ́ ká lọ rò lọ́jà o kí gbogbo wọn mọ̀ pé góòdù tẹ́ lù mí sí lánàá wọn ẹ ti rí o ẹ jọ. ẹ jọ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá tèmi àti níta dáǹsìn mo fi bẹ̀ yín ọlọ́run ò ní tún iná ṣèwé síta ọmọ ò ní ṣọkùn ó mọ yín lọ́wọ́ ẹ dẹ̀ jèrè gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ní ayé yín ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run bá ni mo fi bẹ̀yìn ẹ má bínú ó yé mi. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ àbí mo tiẹ̀ ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ́ rí ẹ ṣe owó tí àgbà lánàá lọ́wọ́ rẹ̀ rè. rárá o èmi ti yáfẹ́ ẹ̀fọ́ lọ́hùn mo yáfẹ́ ẹ̀fọ́ lọ́hùn ẹ máa kó lọ. rárá ẹ má ṣe bẹ́ẹ̀ jọ ẹ gbà lọ́wọ́ mi tí bá fẹ́ kí n mọ̀ pé ọkàn yín ti mọ́ sí mi ẹ gbowó yìí lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. lọ́rùn máa ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n máa tóbi lọ́ba ọ̀ wọ́n máa ṣe wọn. tò ẹ ṣé o. owó tí mo jìyà sí lánàá mo sọ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ ò ṣe ọlọ́run ò ṣe mo dúpẹ́ o. ẹ bọ́rọ̀ ti jẹ́ nìyẹn. bó ṣe rí nìyẹn. kí ló lọ́ọ́ ṣe sí. mo yáfẹ́ ẹ̀fọ́ náà ni. a ah, bíbọ̀ àlọ́ òtútù mi lè sọ pé títù ẹ̀ka àgọ̀ ni ó gọ̀ kí ló dé oṣù tuntun burúkú báyìí tí wọn bá ní sùúrù yẹn sọ kúnyàn kúnyàn ọdẹ ni ọdẹ ni mo kálẹ̀ sí ọdẹ bàbá ọdẹ èèyàn mú ẹ owó àbá ẹ ó sọ ẹ dùn olè ó tú ẹ láṣọ nígboro wá wálé wá ń bú ẹ láṣọ owó àlọ́run olóògbà fọlọ́run èèyàn mẹ́rin ló fẹ́ lọ sọ fún pé kì ṣe bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn àbí èèyàn mẹ́rin ló fẹ́ lọ jọ fún amòye títọ́ ti gbọ́ àdèmọ́ye ojú tó rí èèyàn mẹ́rin ló máa explain fún olóògbà fọlọ́run kí ló ṣe wọ́n ọmọbìnrin mo jẹ́ ìrara mi pẹ̀lú àṣẹ ọlọ́run máa lù ú máa yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ilé tó bá kù máa gbọ́dọ̀ sọ́jà ni wọ́n ti dùjú àdúgbò kí lóò kó borí èrò náà wọ́n ti máa tẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ sùúrù jẹ́ kí ọ̀dàgọ̀ ni kílódé ọjà tó náà ta náà ní àríwájú àrẹ́yìn mo tún gbogbo àtúwà náà jà yẹn kì í ṣojú lásán fi dúró síbẹ̀ onírọ́ ni mo pa olẹ́nu mìíràn wọ́n wá kún ẹsẹ̀ wọn ni òkè ò bá sàlẹ̀ mú olùmọ̀sọ́ pé àmì náà civil servant but ọ̀gọ̀tà ọ̀gọ̀tà wọ̀ lára pé end of the month máa gbowó mi neat but what are you doing abásolúwà máa tẹ́wọ́ abásolúwà máa tẹ́wọ́. sọ́ọ̀rì kì í ṣe pé mi gbọ́ nǹkan tó ń sọ fún mi látijọ́ yìí àmọ́ mọ̀ pé mi náà mi ì mọ̀ bí kankan. ó mọ̀ bí kankan mo ò kọ́ lórí fún ẹ ní àbí mo ì fún ẹ ó mọ̀ bí kankan máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó mọ̀ bí kankan náà ni èèyàn tó bá mọ̀ bí kankan máa ń fọ̀rọ̀ ẹ̀ lọ fọ̀rọ̀ tiẹ̀ lọ fọ̀rọ̀ ẹ̀ lọ kó dìde ńlẹ̀ èwo lẹ́ni tó lálẹ́ ìpẹ́. ìdààmú òtọ́ sí ni ọlọ́run ìpínlẹ̀ mi dákun sọ̀rọ̀ mi dayọ̀. dádì ṣe mm-hmm. èdè dami ló ń ṣe bí mi mò ń bá yín sọ̀rọ̀ ẹ kò jókòó síbẹ̀ látàrọ̀ ẹ̀ fún mi lésì ṣé ó dáa bó ṣe láwọn ọmọdé ìwé táwọn ọmọdé ìjókòó sílé ṣé ó dáa ni torí ìtọ́lọ́ ẹ̀dẹ̀ fún mi lésì. kì í ṣe pé mi ò fẹ́ fèsì o mo yìí ń rò ni kò tiẹ̀ yé mi ọ̀rọ̀ náà ò tiẹ̀ yé mi rárá rárá rárá. Ah, ẹ wo abẹ́tà kẹrò kẹ fún mi lẹ́sìnsìnsìn o torí báwọn ọmọdé ṣe jókòó sílé ìdójútì ló jẹ́ fèmí o àwọn ọmọ gbogbo àwọn ọmọ wa lọ sí skul àwọn ọmọ ọmọ mi nìkan ló máa wà nulẹ̀ tó máa ṣeré káàkiri àní compound ẹ jọ torí Ọlọ́run ẹ jọ o. Ọlọ́run ò ní dojú tì wá. àmín. mo tiẹ̀ ti ń rò báyìí mo dẹ̀ ti ń rí rò Ọlọ́run ti ń fún mi rí èmi rò wípé solution sọ̀rọ̀ yìí ni wípé ká kó àwọn ọmọdé kúrò ní private school ká dà wọ́n sí public school. ẹ ilé ìwé ìjọba. Ah, kí ló dé ọmọ ń ṣoríire mbẹ ni àbó tí lọ yẹ̀wò wọ́n sọ fún ẹ pé tọmọ ẹ bá lọ léwé ìjọba kò lè ṣoríire. torí Ọlọ́run. Ah, obìnrin yìí kí ló fa ha hmm, tó dẹ̀ ń ṣe káàkiri ilẹ̀ yìí ok ó ti ń yé mi ọ̀rọ̀ ẹ ti wá yé mi wá gbọ́ o èmi tiẹ̀ ti wá rò in fact mo ti conclude àwọn ọmọ mi ò lọ sí private school mọ́ èèlò ni salary èèlò ni mò ń gbà ó fẹ́ pa mí ni wá o wá wá wá wá o má rò pé mi wà nínú ọkùnrin tó jẹ́ pé ó máa fi gọ̀gọ̀ fa ohun tí ọwọ́ ò tó lókè o àti ẹ̀rí àti ẹ̀rí ó dẹ̀ ń ṣe é ó ń ṣe é hmm, hùn ó ń ní ọ̀hún mí kọlẹ̀ bí olókè lẹ̀ èèlò ni sálárì tí mò ń gbà gbogbo owó oṣù mẹ́rẹ̀ẹ́ta tí mò retí gan tàbá gbà kí ló ràn ṣé gbèsè ta ti jẹ́lẹ̀ la fẹ́ sọ ni àbí ìta ń jẹ lọ́wọ́lọ́wọ́ ó ti ẹ̀dà bẹ́ẹ̀ ń mi ò pé tẹ́lẹ̀ pápá ni torí mi bá pè ní ṣé eh, irú mi ló ń kọ́ ọmọ sí private school ni mò ń káṣà ni àṣà tí ò yẹ kí n kó ni èlò lówó oṣù nínú owó oṣù táwọn wí má gbàgbé o fúnra ara mi inú ẹ̀ ní ti máa jẹun bẹ́ẹ̀ inú ẹ̀ ní ti máa fáwọn ọmọ lówó oúnjẹ màá wọ bọ́ọ̀sì lọ síbi iṣẹ́ láàárọ̀ màá wọ padà wálé lálẹ́ àá sanwó ilé àá sanwó aṣọ àá sanwó òwe. wá wá wá gbọ́ ọmọbìnrin yìí o láti èmi lọ tó bá wùn ẹ̀ kó gbọ́ tó bá wùn ẹ̀ kó fara mọ́ àwọn ọmọ tèmi ò lọ sí private school mọ́ kó wọn sí iléèwé ìjọba wọn aṣọ oríire wọn bẹ̀ tó bá mọ̀ pé èyí tí mo wí yẹn ò tẹ́ ẹ lọ́rùn tó bá mọ̀ pàgbára ẹ gbé o ṣìkè náà mi ni wọ́n ṣe mi ò nítorí àìnáwó lọ́wọ́ para mi síjọba lọ́rùn dádì ṣe yìí ẹ̀sìn dé mo ní dáadáa kò sí nǹkan tó lè fẹ́ mi ṣe o ó gbá báyìí ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ òun ti máa là ní ó máa sá ilé ìlú pẹ́pẹ́pẹ́ ò mọ kòkó náà ni èèyàn tó bá mọ kòkó máa ń fọ̀rọ̀ ẹ̀ lọ fọ̀rọ̀ tiẹ̀ lọ fọ̀rọ̀ ẹ̀ lọ kó dìde ńlẹ̀ bó bá lè kó yá dẹ̀ ara kì í ní ọ̀gẹ̀dẹ̀ kó má dẹ̀ o ọ̀gẹ̀dẹ̀ mi pọ́n ó ti dọ́dọ̀ kò dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ pípọ́n kò lè rọ́gùn ìnira. ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ìyẹn nílé. àmọ́ ká tó tẹ̀síwájú gbogbo àwọn nǹkan tí mo bá yín sọ lẹ́yìn tí ò sì bí mo fẹ́ sọ lójú ẹ̀. kárí mo ní ọwọ́ òtún ẹnu mo ní kò ń ṣiṣẹ́ fún oníṣẹ́ ni mo nígbà tó rẹ̀ mi sọ pé mo fẹ́ máa tajà tó lò fẹ́ lọ ní ṣọ́ọ̀bù láàrin ọjà mo ní mo pè mo sọ pé wá kì í ṣe irú ẹ̀ ló ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn nítorí pé gbogbo àwọn tó ń ra ọjà tó ń ná ọjà láàrin ọjà mo ní kì í ṣojú lásán náà fi ń tajà hmm. ìwọ ló fẹ́ lọ tajà lójú lásán mo dẹ̀ sọ fún ó lẹ́nu mìíràn hmm. níṣẹ́ ló ṣiṣẹ́ ló kàn sáré ọwọ́ òtẹ́nu ọmọ ò lè jẹun wẹ́wọ́ kàn ṣe náà mo lè gbé mo níwò mi dáadáa mo nínú iṣẹ́ ìjọba lèmi bóṣù bá parí màá gbowó oṣù àmọ́ tiẹ̀ yìí ó sáré ju oníṣẹ́ lọ ìṣòwò sáré iṣẹ́ gbogbo àwọn tó wà nù ibẹ̀ wọn ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ wọ́n jẹ jù lọ ìgbà tó wá já mo lójú báyìí ló ṣe wà bá mi ìyẹn mo fi mú wá bá yín o. òótọ́ ló sọ ọ́ ṣe rí mo fẹ́ kékeré náà dópinu ayé mi kí n máa ṣiṣẹ́ rí kí n máa jẹ̀jẹ̀ ìrírí ó sú mi bàbá bẹ́ẹ̀ dẹ̀ ṣé ń wo mi ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí ṣùgbọ́n tọ́rọ̀ ò bá kọ́bọ̀ mọ́ mi lọ́wọ́ tó wá ṣàánú rẹ̀ jọ lórí ọlọ́run. Hmm, yóò sì ṣe é ṣe. àmín àmín. ọ̀rẹ́ gidi ló ní yìí ọlọ́run mọ̀ ṣe wá ló níṣẹ́ tó ti yé ọ torí tó bá rí ẹ̀dá kan tó bá pàtẹ aṣọ mẹ́wàá sáàrin ọjà tí ń lo mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tí ń kọ́lé kiri bí ẹyẹ bó ṣe rí gan-an nìyẹn bàbá. wọ́n dọ́gbọ́n sí ni. ṣé wàá mi dá ọgbọ́n yẹn sí kí tèmi náà dayọ̀ ẹ jọ. kábọ̀ dá. mi dá ọgbọ́n yẹn fún mi. kábọ̀ dá. bẹ́ẹ̀ ni. a sì dá a dá hmm. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn agbábu ayé lọ wà hùn ìtawà ṣe ni wípé hmm, àwọn ọgbọ́n tàdá yìí nísọ̀rí ìsọ̀rí ni lóníranran èmi ìwà tó jẹ́ pé tá a bá bọ́ ọ ṣe tá a bá gbé kalẹ̀ àgbàdo pẹ̀lú àkùkọ dìyẹ ni tá a bá ti ró wọn pọ̀ iye àgbàdo tí àkùkọ dìyẹ ìbá gbé iná níye ọdún tí ẹ̀ta bá fi ṣe sẹ́fún ni ó lò láyé bó bá gbé hóró mẹ́ta péré ọdún mẹ́ta náà ni ìkan sì tún wà tó jẹ́ pé tá a bá wò sùnsùn a lè mú egbò àdá àjìnà ká fi síbi kọ́lọ́fín ara kọ́ máa rin sìn di búburú Jésù ẹ a mọ̀ ọ́. ìmí ìwà tó jẹ́ pé a lè fọmọ bíbí inú ara ẹni ká fi ṣe ìmí sì wà tó jẹ́ pé tá a bá wá wò ó sùnsùn o a lè wo àìsíkì ọkọ ká papọ̀ mọ́ tìyàwó àjẹpọ̀wó hmm? dénú kó wọ́n mọ̀ ya yìn níbi ìranú ṣúgà. owó mi gbogbo nǹkan tó ń sọ ìgbà mi lójijì. àjọba ẹ lójijì mo ṣàlàyé fún un àbí ẹ̀kọ́ wo má mi fẹ́ o eléyìí tó ń bá mi mi ò fẹ́ rárá. bàbá ṣé tí n bá fi ọkọ mi sílẹ̀ ṣé ọkọ mi ò ní kú. kíkú ẹ ó kàn jẹ́ wípé ọwọ́ tiẹ̀ lówó wà ní ìwọ náà sì máa tọ́jú rẹ̀. ẹ tí tọkọ mi yẹn ń dà. èmi kọ́ ló wá bá ń bí o bàbá tó wá bá rè jẹ́ sọ fún ẹ tó bá tẹ ẹ lọ́rùn mi ò kó bọ́ bọ́ bọ́ ẹ lọ́wọ́ tó o bá tẹ ẹ lọ́rùn já máa lọ. má bèrè kúkúrú mi àwọn ló má bèrè lọ́wọ́ ẹ̀. ó dà bàbá ẹ jẹ́ kí n mú ti ọkọ mi yẹn gbàtẹ́ tí ní kò ní kú. ó sì tọ́ lọ́kọ dé o. bàbá ìjọ tó lọ́nà èlò ni àbí kí la máa ṣe. lọ́nà wa lówó díẹ̀ nítorí àwọn nǹkan tá a fi ṣètùtù ẹ̀yin alábàákún bẹ́ẹ̀ ayé kò sọ. ẹ wo kò sí mo ṣe lè rí yín mi ò lè rà kò dẹ̀ lè rí ojú wa máa jẹ́ ni kẹ́ sọ́ká fún yín ẹ lè bá wa ṣiṣẹ́. kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kọ́mọ náà yín tẹ́gbẹ̀rún kan o. one thousand. tó sanwó. one thousand. bíṣẹ́ òpẹ́ ní àìpẹ́sẹ̀ nígbà tí ọba yẹn tó bíi ijọ́ mẹ́ta òní ó jẹ́ àríra. ẹ̀wà ojú mẹ́ta ojú mẹ́rin. alhamdulilayi. tí o sì. rárá o. Ah, ah, jìnnà sí wa pọ̀ láti jọ mẹ́ta ẹni wá ẹ̀ wá pàápàá ẹni tó yẹ pé gbogbo tó ń yá ara yín tó fi bí yín rí alukurani ẹ̀ wá sáfà wà fà àwọn àfa ló yẹ súnmọ́ jù àwọn àròlé ànábì nù làwọn àfa ẹ̀yin náà àwọn àfa àti tuntun yín ẹ̀ wá wá yín àmọ́ kí ló fà tá àwa fi rí ẹ má bínú àfa ẹ kú mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni mí tàbá ti lọ́ọ́ bí iṣẹ́ láàárọ̀ bẹ́yìn àmọ́ àtàlẹ́ ká tó dé ń gbà mí torí pé gòsùlù àpọ̀ adẹ́tìrẹ́ra nígbà míì a máa ń ṣiṣẹ́ ní weekend. ìyín ò wá ní kí ẹ máa yọjú ẹ jẹ́ ń sọ kankan fún yín ọ̀tá pọ̀ wá àwọn ọmọ jẹ́ ọkọ̀ ọmú wa ni má jẹ́ kípa ta ọkà wa àwọn yóò máa lé wa àmọ́ tàbá ti wá súnmọ́ àwọn àfa torí àlùkùránì tẹ̀rí ọlọ́run sọ fún ànábì pé wà nínú sílò nínú àlùkùránì má wù ṣìfà wà rámọ́tò lè lè mọ̀ mí ni àlùkùránì ìwòsàn ẹ bá ti dìímú tí yàn dìímú ṣinṣin kò ní bọ́ lọ́wọ́ yàn ọ̀tọ̀ òsì ní nǹkan kan ṣe fún yàn àwa náà gbọ́kànlé nǹkan bá ètò kalẹ̀ ni Àlùkùránì ni tí nǹkan kan ò sì lè kọlu wà dáa àmọ́ fẹ́ fún yín ní nǹkan kan àyà mẹ́ta kan bẹ̀ ti fẹ́ fún yín. ẹ bá ti fún náà ẹ máa fà láàárọ̀ ìtẹ́lẹ̀ ráyè tí ṣe ń ṣe kí ni ẹ máa fa yìí tààrọ̀ lẹ̀ kí máa fi ṣe tọ́lọ́mù. n wà fún yín ní àmẹ́ta torí pé tẹ́fà ti ń fa àmẹ́ta gbogbo ọ̀tá ò lè rí nǹkan ṣe fún yín o ìmọ̀ràn àwọn ọ̀tá ò lè gbà lórí yín tẹ́fà ti ń fa inshallah ẹ máa borí àwọn tani àmàkájú wájú kí n tó wá fún yín láyà mẹ́ta ẹ̀já ṣàdúrà níwọ̀n àwọlé mú àyà mẹ́ta nù fún yín kọ́ fún yín ẹ máa lọ sí bisimilahi rahman rahim. alam tara kay muhammadu rasulillah wa sallam fi lam yalin kayda wa shukari wa sala alayhi jara rabbil alamin bi jara fi sinjin kabla lam asu. ọ̀ràn sísan láìsí sí àyọkúrò rárá ẹ bá mi explain better bí ọ̀rọ̀ yìí ti happen láti ìbẹ̀rẹ̀ dé òpin. èmi ò sí bẹ́ẹ̀. èèw. mi ò sí bẹ́ẹ̀ ìyá yìí gan ara ò sí ọmọ ọ̀dọ̀ òun ló wà nílé gẹ́gẹ́ bí ti fún òun a pé bàbá ọmọ wà níjókòó television wọ́n bá gbọ́ ìgbé ọmọ láti inú ilé ló bá sáré láti lọ gbé ọmọ gbà tó gbé ọmọ ó sáré désàlẹ̀ ìsàlẹ̀ làwa ti rí wọn àbá ràn wọ́n lọ́wọ́ láti gbé wọn wọ inú mọ́tò ǹjẹ́ ká gbé wọnú mọ́tò bá bàbá yọ̀ ṣubú. bàbá ṣubú. ó yọ̀ ṣubú àbá ń gbé wọn lọ tútù àbá kú. bàbá ṣubú bàbá kú. bẹ́ẹ̀ gbé ọmọ hospital wọ́n fún wọ́n fún lábẹ́rẹ́ kò pẹ́ òun náà bá tún kú. bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tún kú ń gbọ́ tẹ́lẹ̀ lórí pẹ̀kẹ́ ẹ̀lẹ́gbẹ̀kẹ́lẹ̀ pé arúgbó jẹ gbèsè yọ̀ sáà sán ẹ̀yà gbádùn mi tó bẹ́ẹ̀ ni màá jọ́ èmi ò mọ̀ pẹ́ àbí. ọmọ ògùn gbà rẹ̀. Ah. <laughs> ẹ ehe mi tó báwo ni mo wí màá jẹ́ kí òkú sùn ẹ ẹ sọ nìkan náà kú o ọ̀ni kí òkú bí ti sẹ́ẹ̀tì náà rè òkú máa pọ̀ ah, wèrè ni wo máa ah, náà bá náà àwa náà àmọ́ pa gbòkè ni ìyá náà wá dárò ń bí báyìí ni. ẹ ládàrò ni. ni bàbá. ẹ wá náà kékulé kí àwẹ̀ màá ṣe wèrè. ọlọ́run ní ṣe yín wèrè. àwẹ̀rẹ̀ níbẹ̀ àwẹ̀rẹ̀ níbẹ̀ màá ṣe wèrè àwẹ̀ ẹ̀wọ́ yìí ẹsẹ̀ ẹsẹ̀ gbé o màá jáwọ̀ wò ó má so kú. ọ̀rọ̀ ẹkún lè bá ọ ọba nìyá kì í bàjẹ́ ọ̀ní àkúbọ̀ ọ̀ní kẹ́ ẹ̀mọ̀ sọ̀rọ̀ yá kú ọ̀ní bẹ̀tí gbọ́ bẹ́ẹ̀ ni mo wí ògún mi gbọ́ o má kó má bẹ́ẹ̀ ní sùúrù má ní sùúrù má ní sùúrù pọ̀kẹ́kẹ́ ìlànà má ní sùúrù olórí burúkú àbúrò olóṣèlú kọ́mi yẹ bisaidi wa hẹ́pù ọmọ yẹ káàdì pa ọmọ yẹ bí ẹrẹ bí ọdún kẹfọ a sẹ́yẹrẹ jọ bí ọmọlá kẹ́gùn náà lẹ́sìn egungun oníyọ̀ kéré wọ̀yọ̀wọ̀yọ̀ ìbá ifá ìbejì ó gbè ìsílẹ̀kùn sílẹ̀ ìwé òkú tó mi bọ̀ a ẹlẹ́dàá mi ẹ pa ọmọ ẹ tó pa bàbá a ah, nínú ilé ẹ wò ẹ sì kú lójú rẹ fọkànlẹ́ balẹ̀ mọ́ de sunkún má bẹ̀rù rárá ìyá gbádùn mi. Fine, ma. Báwo ni ṣé àwọn pípì yẹn ti wá parí iṣẹ́ yẹn? Yeah, everything ti wà intact. Ṣé o mọ̀? Ah, mo dáhùn mo dára. Àwọn náà ní bí o. Bẹ́ẹ̀ ni ẹ ti ṣàlàyé fún mi mọ́. Ọ̀rẹ́, ilé ẹ̀rí o. Ah! Ilé mi. Hmm. Ah! <laughs> mo lọ yà sí ó yà mí wẹ̀rẹ̀ obìnrin bọ́ sí ibà á ó tilẹ̀ sí kò sí ọ̀rẹ́ tó tọpẹ́ ó yà mí wẹ̀rẹ̀ ó yà mí wẹ̀rẹ̀ bí káyì èmi bẹ̀ kí ló ṣe àyè ìsọ̀nà wà ó yà mí wẹ̀rẹ̀ yàpá ìsọ̀nà wà wọ́n tó wọ́n mi lé kí ló ti yẹ wà nílé. I'm ọmọ ènìyàn ọlọ́run má kò máa dúró bẹ́ẹ̀ máa dúró àjọ ní kí àjọ ní nìyí wọ́n náà mọ̀. Tọ́pẹ́. ẹ kújọ mẹ́ta. à ń bọ̀lẹ̀ lọ́nà òru yìí. ẹ ṣe mò ń lọ sí èbúté mẹ́ta ni. mọ́tò yín kọ́. ó yọ ọ́nà wà lè mọ́kálíkì. ẹ wọlé ẹ wọlé. ẹ ṣe o. iṣẹ́ mi ṣe. lórí kò sí ọ̀gá kọ́ lọ́ọ́ mú mi Tọ́pẹ́ kí ló dé gbogbo àwọn mọ́tò yìí nǹkan. ìyá ṣe yìí o gbogbo ẹ̀ ni mo ti tà tán kọ̀ọ̀kan ẹyọ kan ṣoṣo tó kù mí kù òun náà ló wà lé mọkálíìkì yẹn tí ní kí twenty two thousand wá. ẹ twenty two thousand kò yẹ kó jẹ́ problem fẹ́yìn. ìyá ṣe yìí o bí o bá ṣe mi ilé ìkànnà bí ìṣe wà ní iléeṣẹ́ gẹ́ bẹ́ẹ̀ ni. anyway driver tó bá já mi sílẹ̀ ọ̀rẹ́ mi tán wàá gbé wọn lọ síbi kan lọ tó bá dẹ̀ débẹ̀ kó fún wọn kọ́kọ́rọ́ mọ́tò yìí hmm, ṣó ti yẹ yín kó múnú jẹ́ ìtọ́ àlọ́wẹ́ kó fi wọ mọ́tò wa padà bá mi nílé ọ̀rẹ́ mi mọ́mì Tọ́pẹ́ tẹ́ bá lo mọ́tò yẹn tán tẹ́ fi gba mọ́tò yín kẹ̀dà padà wá fún mi. ìyá àṣeyí o ewu lẹ́yìn wá máa máa lò. ẹ má wọlé mọ́tò pọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé hmm. ọlọ́run ṣe nǹkan fún wa pé ká fi ràn gbà twenty five thousand nìyẹn kẹ lọ fi tún mọ́tò yín ṣe. ìyá ṣe ìyá ṣe kò ah. tó wá gbọ́ lónìí yìí o ìjọba bá ràn lọ́wọ́ dọ́dọ̀ ẹ̀ má ṣe fún mi o tèmi náà tó mi jẹ. ìyá ṣe o ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ òní kó kú àtijọ́ òní dẹni àná ẹ̀dá ọ̀mọ̀ làárọ̀ òpin o. ẹ má sunkún ele ò kì í ṣọ̀rọ̀ tó ń jẹ rèé àwọn náà ló tún wà lẹ́yìn ẹ̀yìn. Ah. Bímbọ́ ilé ti pọ̀ ju bó máa kó sí tó bá kí n tó fẹ́ kó sí ló ń bẹ̀ lẹ́rù èmi ti gba stọ̀ kan sílẹ̀ fún ẹ mo dẹ̀ ti sanwó ọdún mẹ́ta. torí Ọlọ́run Bímbọ́ tí ìwà ti ní wọ́n jù báyìí. ṣé bá fẹ́ tajà ń bẹ̀ ni owó la dẹ̀ máa pa ń bẹ̀ kò sí kò wọ́n. kódà àárín gbùngbùn ọjà ló wà níbi ẹgbẹ́ mọ́ṣáláṣí jímọ̀ yẹn gangan gan ló wà. bíbọ̀ ò ṣe bíbọ̀ ojú òní tiẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ bíbọ̀ ò ṣe o èmi nìkan. sórí jẹ́ kí n sọ kínní kan fún ẹ ṣórí tí n bá ṣe nǹkan kan fún ẹ tó máa ń dúpẹ́ lọ́wọ́ mi yìí ó máa ń bá ó máa mí lójú bákanbákan. why ìwọ mọ̀ pé tí mo ní àjọ ní kò yẹ kó o ṣì kí n ṣe nǹkan fún ẹ kó máa dúpẹ́ torí pé àjọ ní ni. bí mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò sí ọ̀rẹ́ mi kò tọ́pẹ́ sí mi. tí ká tó lọ sí tèmi àti bàbá ìjọ lọ nírọ̀lẹ́ yìí tá a bá ti kó ìṣọ́ọ̀bù a máa gba ibẹ̀ torí wọ́n ní ká gba ọkọ́rọ́ lẹ́yìn àti rìsíìtì mi ò lè má dúpẹ́ o mi ò lè má dúpẹ́ o ò sí mi lọ́rẹ́ mi o ṣé mo dúpẹ́. thank you thank you so much. kẹ́mi. ọkọ mi kásì. àwọn ọjà yìí ẹ wá kó sínú bọ́ọ̀sì mm-hmm. àtàwọn tó wà lẹ́yìn kó lọ pe dírẹ́fà yẹn wá ẹ wá kó gbé sínú mọ́tò. àwọn ọjà tó kù tó dùn ní mo bẹ̀rẹ̀. mo ní kò má ṣe mo fi tẹ̀lé tún kọ̀ọ̀kan kàyéfì báyìí. kò sóhun ọmọ ènìyàn ọlọ́run má fọwọ́ kẹ́yìn lọ́rọ̀ mi. èmi ọ̀la o ẹ̀yin orí pọ̀ ṣí o dára èmi ò fọ́ ṣí o ṣí òun ní ọwọ́ ọ̀la lè ní ìfẹ́ o. kò sóhun tó dàbí ká

kí ni àwọn ọmọdé yìí ṣe ìwé tán ti sùn. wọ́n ṣọ́ wa ni. anyway anyway um, báwo la ṣe máa ṣe ṣé kí n yọ̀ǹda ẹyin pẹ̀lú ọ̀rẹ́ ní rúùmù kan. bẹ́ẹ̀ ni o ó ṣe máa jẹ́ bẹ́ẹ̀ ó ti o. mi àti àjọ wa yàrá kan. ó ti àfún òní rúùmù tiẹ̀ bàbá àti màmá ló máa sùn lálẹ́ yìí. ó tiẹ̀ lámúmọ́ra. ọ̀rẹ́ mi wá bí mo ṣe bá. let's go anyway iṣẹ́ ti fara mọ́ bẹ́ẹ̀. o ẹ̀mí mi sí àyà kò lárúgbó ara níbo ni kóbìnrin ti bẹ̀rẹ̀. ó yẹ lọ́hún. tó bá ti dé mọ̀rún jésì sí àbí tó wà lópin kí ló ṣubú lọ́mọ yẹn fún ìṣúlẹ̀ tó kú obìnrin oh, àtọkọ abẹ́rẹ́ mi. Oh. ọlọ́run kó ṣàṣàánú wa. ọlọ́run má ṣá ọ lọ́lọ́run. má ṣá ọ lọ́lọ́run. báwa bá ṣe tóun ni. ẹ yòó yẹn ló wá dé fáfáwa náà kábọ̀ náà ṣílẹ̀ ta ní ṣe pákó mẹ́ta kábí mẹ́ta mọ́lẹ̀ tó wà lọ́wọ́ wa mẹ́ta ṣé o fẹ́ lọ ta ọmọ ọlọ́jà ni bàtẹ́ ló tó o fẹ́ bí mẹ́ta pín tó wà nílẹ̀. Ah, nǹkan tá à ń sọjọ náà ni tó bá jẹ́ pé obìnrin ní mi á eh. má máa wojú wọn. ìjiyàn èmi ò bẹ́ẹ̀ sọ pé kò kókó wà bí mi. kíákíá ìwọlé gbọ́dọ̀ mi ló sùn lánàá mọ́jú. kòkó kòkó ò mú mi ọ̀rọ̀ ara mi ló jẹ́ kí n pè ẹ́ o hmm. Bímbọ́. Hmm. ṣé kò sí. Bímbọ́ lánàá tí mo fi wà lẹ́yìn mo rí ẹ mo rí àwọn ọmọ ẹ mo dẹ̀ rí ọkọ ẹ mo rí ìfẹ́ love mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń jáde. ó jẹ́ ìrànlọ́ kan. Bisola ṣé wàá fi máa sọ fún mi mo ní kó yé ru àròkàn mọ́ wọ́n ní àròkàn ló máa mú ẹkún àsùndá wá mi ò lè ní kó lọ́ọ́ fi ronú ṣe rẹ léṣe òun wọlé bó ṣe tóbi tó yìí mi ò rọ́mọkùnrin níṣẹ́ èmi nìkan mo wà nílé yìí mìíràn kì í mi pẹ́ ká bàbá ẹ kulé gbogbo èèyàn máa kọ́ ọmọ lọ skul wọ́n á kọ́ ọmọ sínú mọ́tò èmi nìkan mo wà mọ́tò kiri mi rọ́mọ sọ pé báyìí báyìí sí mi rọ́mọ sọ pé kí lẹ kán léèwé ọ̀nì márààrọ̀ kan ṣé mi ò ní bímọ ni mi ní bímọ sáyé màá wà báyìí náà yẹ kí n lọ́kọ. Hmm. òótọ́ ni ọlọ́run adẹ́ṣe ní agbára ọlọ́run àmọ́ ṣó mọ̀ pé àwọn ọkùnrin tó wà ń tàn sìn bàbá ńlá ẹlẹ́tàn ni wọ́n. ní tó bá rí ẹ bó ṣe rí yìí tó bá sọ pé òun fẹ́ fẹ́ irọ́ ni o àti ìlú ẹ̀ ń jìbìtì ni. àgà tí wọn náà bá rẹni tó wá nífẹ̀ẹ́ tó fìfẹ́ hàn sí <laughs> ó máa máa fi ẹ̀ ṣàkọyìn. Bísọ́lá jẹ́ ká ní sùúrù gan-an ká tẹra mádùúrà mo mọ̀ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà Ọlọ́run á ṣe tiẹ̀ fún ẹ̀ ìwọ wu ọkọ mi tí n bá sún báyìí ó mọ ibi tí mò ń lọ tí n bá gbé igbá ó mọ nǹkan tó máa gbé nẹ́ẹ̀sì gbà yẹn orú ọkọ bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà fún ẹ torí pé ọkàn mi balẹ̀ lọ́dọ̀ ẹ̀ irú ọkọ tèmi náà ń gbàdúrà lọ́wọ́ Ọlọ́run ni kò fún un. Ọlọ́run adé ṣe. Ọlọ́run ti ṣe. Bisola ṣé o fẹ́ gbọ́ tẹnu mi tẹ́lẹ̀ ni ó dáa o ta ló ń tọ̀hún àti pé bo ló ń tọ̀hún wà ká lọ. Bímbọ́ hmm? bàbá Ṣèyí. bàbá Ṣèyí wò bàbá ṣèyí kan náà. bàbá ṣèyí mi. bẹ́ẹ̀ ni mo sọ. Bísọ́lá Bísọ́lá àwàdẹ ti pọ̀ jù wò sọ ibi tó ń lọ. ó ṣàdéhùn pẹ̀lú mi àbó ṣàdéhùn pẹ̀lú mi. ẹ mo ṣàdéhùn mo dẹ̀ ń ṣe. wọ́n ní gbogbo nǹkan tí n bá fẹ́ ló máa bá mi fẹ́. ó ní gbogbo ìdùnnú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìdùnnú tèmi. Mhm. bàbá ṣèyí ìdùnnú ẹ̀ ni ó dẹ̀ láti jẹ́ ìdùnnú tèmi náà bàbá ṣe iná ọkọ ẹ̀mí àtẹ o. Bísọ́lá sórí àdéhùn tí mo bẹ́ẹ̀ ṣe mi ò fi ọkọ tèmi bàbá ṣe yìí ọlá òye tèmi mi ò fi bẹ́ẹ̀ nìkan ṣe àdéhùn o ṣó ti yẹ kó o sọ ibi tó ń lọ gan kí n mọ ibi tó ń lọ. Bímbọ́ Bísọ́lá. oyè kan ò lè yẹ yẹni kíni kan ò lè yẹ òsínì kan ò sì lè ṣe. Bísọ́lá. Bímbọ́. Bísọ́lá. Bímbọ́. Bísọ́lá being involved. Bímbọ́ nǹkan tí wọ́n Bísọ́lá ń fà yìí kì í ṣe ń tẹ́ ẹ lè fa o kì í ṣe ń tẹ́ ẹ lè fa o ó ṣòro o àti pàápàá pé ìwọ gan-an ni mo fẹ́ láti kìlọ̀ fún o gbọ́dọ̀ mú sùúrù lórí ọ̀rọ̀ yìí ni o ó ṣòro o ẹ́ àti pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n Bísọ́lá ta ni irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bísọ́lá yẹn máa ṣẹlẹ̀ sí tinú rẹ̀ á dùn. ẹ ta ló lè ṣẹlẹ̀ sí kínú rẹ̀ ó dùn. ó dẹ̀ yẹ kó yẹ ó yẹ kó yẹ gan-an ni. Hmm? bàbá ó yé mi kì í ṣe pé kò yé mi àmọ́ ṣé tí ọ̀rẹ́ mi bá fẹ́ ní ọkọ kò lè bọ́ síta kó lọ́wọ́ ọkọ tiẹ̀ ni ó ṣe jẹ́ ọkọ mi ó ṣe jẹ́ ọkọ mi lọ́rẹ́ mi máa fẹ́ fún kí ni. kí ló wà lójú òní ibi lo lo lo lo ti ń jẹ́jẹ́ tó ń ṣèlérí fún bisola, ẹ yẹ kó rántí kó ṣe sùúrù gan ni o. ẹ kájẹ wàá sọ pé mo gbọ́n sí báyìí báyìí mo ṣe fẹ́ fẹnu sọ fún ọkọ mi pé kó wá fẹ́ ọ̀rẹ́ mi mi ò lè sọ ọ́ mi ò lè sọ ọ́ hmm. tí ọkọ rẹ yẹn àwọn ni kò wá rẹ ran sóyè ọ àwọn ni kò wá rẹ tí wọn bá ti gbà àá tọkọ rẹ iṣẹ́ kí ni mo gbà ẹ́ kí ni mo dúró fún yín fún má bá sọ bí ọba sì gbà lẹ́rọ̀ yóò gbà lélẹ̀. tẹ́ bá ti lè bá sọ tó bá ti mi ni èyí ò bá tún ṣẹlẹ̀ ní dàkejì n ó fi ilẹ̀ mi èyí ò bá ṣẹlẹ̀ sí mi mo gbà mi ni èyí bá a tún ṣẹlẹ̀ ní dákejì n ó fi ilẹ̀ bẹ́ẹ̀. bímọ ó máa ṣe o ó ṣe wọn ní bí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe là ń wí àìdá òdẹ lórúkọ méjì kò ládàpẹ àìdá làìdá máa máa jẹ irú tó gbé èèyàn wá bá mi sọ ní ọ̀sán yìí àìdá ni ẹrù lọ kí ló ń bá orí ẹrù sọ fún mi ah, láláì ṣe kó o ní brain touch ah, káfíẹ̀ jẹ́ pé wọ́n nìkan ló tiẹ̀ ìwà bá mi mo sì gbọ́ yẹn ẹ wá di pàpà ẹ kó bàbá onírúgbọ̀n yẹ̀ ó kẹ̀kan dání ó ṣe irun funfun nímú ó ṣe irun funfun lẹ́kẹ̀ẹ́ ó ṣe irun funfun lórí ẹ wá gbé yẹn bọ̀ kó máa wá sọ fún mi wípé kí n máa fẹ́ ìwọ àtọ̀rẹ́ ẹ̀ papọ̀ lè fún ọlọ́run bọ́ ló fún mi o kò jẹ́ o mo ṣe láti máa fẹ́ wọ àtọ̀rẹ́ ẹ̀ papọ̀ torí kí ni ṣé kò sọ́kọ̀ mi kò sọ́kùnrin ní ìgboro mọ́ kò sọ́kọ́ ta mọ́ àdójútì ní èèyàn yẹn ẹni tẹ́fẹ́ dáyé díẹ̀ sílẹ̀ nígboro lẹ̀ wá nígbà tí bá ń lọ wọn ni ẹ wọ ọkọ rẹ méjì ẹ wọ ọkùnrin aláìníròyìn ẹ wọ ọkùnrin aláìpé orí tó ń fẹ́ ọ̀rẹ́ méjì papọ̀ láti bẹ̀ lọ ẹ̀tẹ́ dé ọlọ́run máa tẹ̀ wá wọ́n wá lò yẹn lóògùn fún wọ ìwọ náà wá ń gbé bọ̀ wá bá mi wò mí èmi ńlá lòkùnrin ni mo ń lólúwa o tó bá lò lóògùn fún wọn kò jẹ́ fún mi mo lè fẹ́ kó lọ sọ fún wọn nísinsìnyí pé iná tí wọ́n dá kì í ṣe fún èmi àti ẹ lọ sọ fún wọn pé kò possible wọ́n bí èmi rè ìyá àti bàbá mi wọ́n bí mi dáadáa èmi gangan tó ń wò yìí nígbà tó ń bí mi dáadáa tọ́mọ tó ń ra mi bí bóyá ló mọ̀ pé yẹn lórúkọ mi fi ń ga. wo arákùnrin ṣé bí èmi ni mo ní ọ̀rẹ́ mi tí mo ní kó wá fẹ́ èmi dẹ̀ ni mo ní ìwọ gangan tó jẹ́ ọkọ mi tí mo ní kó wá fẹ́ ọ̀rẹ́ mi ó dẹ̀ láti fẹ́ mi lọ́ràn yàn. Bímbọ́ ṣé ò dáwèrè ṣé kì í ṣe pé wọ́n ti nà ẹ́ lẹ́kọ̀ọ́ Bímbọ́ ọ̀rẹ́ wà kọ́ lójútó. Ah, ọ̀rẹ́ Bísọ́lá ọ̀rẹ́ ọ̀rẹ́ ni kí n máa fẹ́ pọ̀ mọ́ ẹ. dọ́dún. ọ̀làwìn ọ̀làwìn. Bímbọ́. ọ̀làwìn. mò ń gbọ́. sórí ìtàn tí o gbọ́ rí ìtàn tí o gbọ́ rí èmi gangan ló fẹ́ gbọ́ sọ̀rọ̀ mi yé ṣé o mọ̀ pé mo kọ́lé kìíní lórúkọ ẹ mo kọ́lé kejì lórúkọ èmi àti ẹ àbí ẹbí àwa wàá ṣe fún ẹ ọ̀rẹ́ àwa wà ṣe fún wọn wá láti ìlú yín wà ṣe fún wọn ò ń ṣe fẹ́ bí ò ń ṣe fọ́rẹ̀ àbí bóyá ló mọ̀ ipe ayé pé méjì yẹ kí n wá sọ fún ẹ sórí ẹni tí ó bá ti ní owó rí tí ò bá lówó mọ́ ó máa mọ̀ ipe ayé pé méjì ó ti gbàgbé ìgbà tí ṣòkòtò ẹ tí ò bọ́ ẹ̀wù ni bàbá jẹun láàárọ̀ àmì jẹ lálẹ́ dáńdóhùn ṣó wá gbogbo nǹkan tí mo fi tí mo kójọ yìí gbogbo ọ̀rọ̀ ta kójọ yìí àti wọ́n mú gbọ́ngàn kò ṣẹ̀yìn kan náà kò ṣẹ̀yìn ọ̀rẹ́ mi tó ń wòye bẹ́ẹ̀ni kò ṣẹ̀yìn Bísọ́lá kò ṣẹ̀yìn ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó kó jọ yìí àjọmọ̀ wà tọ̀rẹ́ mi mò ń sọ náà mò ń sọ ah ó ṣe ń yé mi ni ọ̀rọ̀ ṣe ń yé mi ni ẹ ẹ ṣé kìí ṣe pé àti wà tọ̀rẹ́ ẹ ti lọ fi agídí wá owó lọ́nà tí ó tọ́ ṣé kìí ṣe pé ẹ ti lọ wọ́wọ́ nípa ẹ ẹ ó yé mi ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tẹ́kọ̀tọ̀ yìí ìyẹn ni pé owó ẹ̀jẹ̀ ni owó ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀rẹ́ wọn tẹ́tẹ́ mi máa bá yín lọ. ah sitaga furu la sitaga furu la èmi máa ń bẹ owó ẹ̀jẹ̀ ah Bímbọ́ kó tó bà mí lórúkọ jẹ́ máa bẹ́ẹ̀ lórúkọ jẹ́ wo kó tó lọ máa parí sáyé máa parí sáyé máa rojú ẹ̀ láti bí láti bí lọ títí dárúkìá ọmọ ni ó dáa kí tiẹ̀ tó pariwo ẹ̀ kí tó pariwo ẹ̀ máa kọ́ fọwọ́ ara mi yanjú ẹ̀ wá bí wá bí wá bí àní nǹkan tí ò yí ẹ òun ló pọ̀ ju nǹkan tó yí ẹ lọ ìwọ fẹ́ pariwo èmi ó fẹ́ pariwo èmi síta ṣé ìwọ ti gbàgbé dáhùn ìwọ ti gbàgbé ni. dalẹ́ni tó wá ń gbálẹ̀kùn báyìí lóru níwò ni. yẹ́ẹ̀ lódò lódò alábí mi. òun náà ni lábùkún òun. ẹjẹ lọ ṣe fún torí kò lè sí nífẹ̀ẹ́ ọmọ ìbálẹ̀ kò lè ara yìí wá. ẹ Зіля вивірили. А-а. Àyẹ̀máyéjẹ ló dẹ̀ láàmú omi ò fẹ́ wí o. Kó o mọ̀ pé ètò ẹ̀ ní láti sílẹ̀kùn ẹ ní Blazer tàǹtí bá dé, o sílẹ̀kùn mi kí n wọlé náà. Ẹ wo, màá fẹjọ́ yín sùn láńlọ́dọ̀. Bẹ́ẹ̀ ṣe ń sanwó lé ni mò ń sanwó lé. Ẹ má fi ti yín yọ ẹ má yọlé ayé lẹ́mìí mi o next time tẹ́bá ti pẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò ní ṣílẹ̀kùn fún yín mọ́ ẹ pé àwọn tó kù kan wá ṣílẹ̀kùn fún yín o. next time tẹ́bá dẹ̀ dé. èmi ń jáfi kan nìyẹn orí ẹ̀ kò pé rárá tó bá sọ pé orí ẹ̀ pé ni ìwà fẹ́ ojú mi sún lọ́lọ́dù bó o ṣe ń sanwó lélẹ́lẹ́lẹ́ mi sanwó àbí lọ́lọ́dù sọ pé mo jẹun lówó ni orí ẹ̀ you must be bastard yes àwọn bàbá bla bàbá ẹ. olú àbẹ wọn ò lè fẹ́ inú ìyàfẹ́ mi náà. Ah, ah. yes of course yes mo mọ bí mo ń ṣe o. I know what I'm doing yes mo ti mọ ọtí láti gbà tí Awólọ́wọ̀ òjúre pété lọ láti mọ ọtí I will still in it orí òpè wòlò lòlù. Fẹ́mi àti yìí là ń sọ̀rọ̀ uh-huh. ẹ má yẹ bá dárúkọ bàbá ńlá bàbá tèmi mọ́ mm-hmm. bíbẹ ẹkọ ẹ kàn dínú yọ. ṣẹgbọn. Ah! orí ẹ wá yẹ orí ẹ̀ ó bàjẹ́ bó o mẹ́ni tó. mo dókè ń sí níyàwó mi ń sọ fún mi ẹ béèrè mi ṣé ó sì. Eh, yes eh, òótọ́ ni eh, but kì í ṣe fún nǹkan kan bí kò ń ṣe pé mo kàn rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta èmi òun sábà pàdé yín mọ́ unlike tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé tí n bá ti ń lọ bí iṣẹ́ bí mi ò bá yín lórí staircase màá pàdé yín ní ẹnu gate mo wá rí i pé mi ò rí yín ni mo ṣe béèrè lọ́wọ́ ìyàwó yín kó máa ṣe pé bóyá ẹ travel. ṣé kò jù yẹn lọ ó ah, ga ọpẹ́ ní fọ́lọ́run bá eh, nǹkan tí mo lérò ni pé táǹtì ń bá wà lé ẹ̀yin lè má sí mi àsìkò tẹ́yin bá wà lé èmi náà lè ti wá jíjẹ mú mu lọ. Ah, àmì tí mo mú kàn béèrè lọ́wọ́ ìyàwó yín. ṣé kò jù yẹn lọ. Hmm, hmm, hmm. ok ẹ eh, ah, ṣe kí lẹ gbọ́n pa ọ̀gbẹ́ni alábí. ṣé wọ́n ti rí pókú ni. ah ọ̀gbẹ́ni alabi ti kú o wọ́n ti rókú ẹ̀ àwọn ẹbí ẹ̀ ti rí òkú ẹ̀ báyìí àwọn ọlọ́pàá dẹ̀ ti gbé five hundred thousand naira ipe ẹnikẹ́ni tó bá rí ẹni tó pa ọ̀gbẹ́ni alábí àgbà five hundred thousand naira. ìyá ṣe o hmm? sùn. mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́. àgbà wo bàbá ṣe yìí ṣáà ń dẹ̀ mọ̀ pé àwa iṣẹ́ gidi kan fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ wa but ọlọ́run ti pèsè jẹ́ nìyẹn ń sìn bẹ́ẹ̀mi mi ẹni tó gbin ẹni tó pa pẹ̀lú ògo tí ọlọ́run máa ń fa dọ́dọ́ àgọ́ ọlọ́pàá bó jẹ́ bàbá mi kó kó ń bàbá mi kó jẹ́ gbọ́n mi ló pọ̀ gbẹ́ni alábì máa gbé báyìí ó di police station nìyẹn o. ṣé owó ló ká yín lára tó bẹ́ẹ̀ ni. owó kan ló ká mi lára àti pé ní kínní owó náà ni ẹ̀ẹ̀kejì ṣé nǹkan tó dáa làwọn ènìyàn ṣe yẹn àlẹ́ nìyẹn burú ju láyọ̀nù lọ ẹ̀ wá pa ẹni ẹlẹ́ni wọ́n wá gbódà tán ẹ̀yin náà ẹ wò ó hmm, ṣó dáa bẹ́ẹ̀ yá ṣe yìí. ẹ wò ẹ̀yin ò ṣe fi five hundred thousand yẹn sílẹ̀ mo fẹ́ tó pa kó fà sí kòtò ọlọ́run. ìyá ṣe yìí ẹ̀yẹn fi yẹn lẹ̀ iṣẹ́ tèmi nìyẹn kémi kọ́ ó ti yé yín mo rí báyìí ó dàgọ́ ọlọ́pàá nìyẹn o ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ̀yà ṣe. fi àṣírí ṣàṣírí òní tó báyìí. àṣírí kí ló tún wọ́pọ̀ ṣàṣírí òní tó àṣírí kí ló tún wọ́pọ̀ yìí. ọkùnrin yìí jọ torí ọlọ́run má parẹ́ má parẹ́ èmi mọ̀ ìpẹ́ kò sẹ́ni torí wájọ yẹn àfọlọ́run Elédùmarè nìkan ló wà láàrin wa o ẹjọ́ ẹ ṣí ẹnu yín báyìí o èmi ò ní sọ fẹ́ni kankan o ṣùgbọ́n ìní ẹ má yẹ kán gbọ́ látẹnu yín ẹjọ́ o ṣó ti yé yín ṣe rí gbígbọ́ bẹ́ẹ̀ gbọ́ yìí ẹ ṣọkùnrin ẹ ṣọkùnrin bẹ́ẹ̀ ṣe gbọ́ yé mi ò ní sí i. mo ti gbọ́ a ah mo ti ṣọkùnrin mo ti ṣọkùnrin. Ah, pariwo mi pariwo mi síta àmọ́ kó tó pariwo mi síta èmi náà pariwo ẹ̀ síta ṣó ti yẹ mo wọ̀. èyí ò bá sì sèmi n ò gbà pé kádàrá mi ni èyí ò bá tún ṣẹlẹ̀ nídàkejì n ò fi ilẹ̀ mi èyí ò bá ṣẹlẹ̀ sèmi n ò gbà pé kádàrá mi ni èyí ò bá tún ṣẹlẹ̀ nídàkejì n ò fi ilẹ̀ mi. kọ̀ságàn bàdàn bẹ́ẹ̀ yọ̀ pọnmọ yọ̀ pọn báàgì bá a bá tiẹ̀ wá ní sẹ́tọ̀ tiẹ̀ ní nǹkan kan míì tó fẹ́ ṣe ọ gbọ́dọ̀ jáde káàkiri kọ́ ọmọ gbàdúgbò káàkiri kọ́ ọmọ béèrè pé tá ní tiẹ̀ ọmọ ká fọ́ o ẹ ń bọ́ dá o. ẹ ṣe mo lọ sọdọ ìyẹgbẹ́ wa. ìyẹgbẹ́ yín wo. àǹtí wọ́n mi ṣe yìí. Ah, ibẹ̀ ló tún lọ ah, ìranù wa pamọ́ sí ọlá gbà ọ̀ wá níṣẹ́ tó jẹ́ pé ojoojúmọ́ báyìí ayé ẹ̀ tó bá ti jí báyìí ọ̀nlọ́dọ̀ yẹ ẹgbẹ́ yín ẹ ọ̀nlọ́dọ̀ yẹ ẹgbẹ́ yín igbá ọ̀nlọ́dọ̀ yẹ ẹgbẹ́ yín ò rí bòmí ìlọmọ wo àánú mi sí ọ so ti yọ ìtẹ́mi ọkàn gbọ́ nímọ̀ràn ni wípé ìjọ tí wọ́n bá palẹ̀ yín mọ́ ń bẹ̀ ọlọ́mọdé kọ wà. wọ́n fẹ́ wá palẹ̀ mọ́ wa nítorí kí ni kí la ṣe fún ọ tó máa kó wa. kí ni wọn ò ṣe ní kó kí lẹ̀ ni owó olówó kọ́ lọ́nà ìyá ẹgbẹ́ yín ọ̀tọ̀lẹ́ni tó ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́ni tó kówó jọ ọ̀tọ̀lẹ́ni ọlọ́mọ sórí tèmi lórí ẹni tí ó ṣiṣẹ́ tọ́jẹ́ pé lómi ni ọ̀wà máa na. ta ló ṣiṣẹ́ ta ló ń na. Bísọ́lá kìí ṣe ọ̀rẹ́ ẹ̀ lóníṣẹ́ ló lówó. níbo lẹ́yìn tí gbọ́gbọ́ kú gbọ́ kẹ́ máa fi agbára yín yìí kẹ́ máa fi sọ̀sọ́kùsọ̀ káàkiri nǹkan tẹ́ ẹ̀ mọ̀ kẹ́ máa fi sọ́ káàkiri báwo lẹ́yìn ṣe mọ̀ pé Bísọ́lá ni ó ní owó tí ìyàṣẹ́ yìí ná ìyàṣẹ́ yìí ló fọwọ́ rẹ̀ ó fi ó kàn mọ ó fi owó ẹ̀ ó fi mọ Bísọ́lá ni o ìyá ṣe jẹ́yàn kan tó yẹ pé kò mọ ìwà ìlà tí owó kan ó dẹ̀ kó máa ṣàánú káàkiri kò dẹ̀ dáfẹ́fẹ́fẹ́ èèyàn ni. ọlọ́run elédùnmọ̀rè bàbá lọ́ọ̀nì rẹ́rìn ìta ló bè yín. ibi ẹnìkan ti ń sunkún ọlọ́run jọ òun ó réyìn jàgbàdo lẹ́lòmíì ti ń sunkún ọlọ́run bóun fètè boto wọ́n jẹ́ ń sọ fún ọ múrí lèmi kò sí ní tèmi ò ní rí. sọrí owó tí wọ́n ń ná àtiwọ́ àtàwọn ọ̀rẹ́ o àti gbogbo yín tẹ́ jọ ń ná ibi tẹ́ ẹ ti ń jẹ ibẹ̀lẹ̀ yìí tún ṣe torí gbogbo yín lẹ́jọ́ ń jẹun wọ́n bẹ̀ yín ló jẹ́ kó máa sọ gbogbo nǹkan sọ mi. ǹjẹ́ ìwà mọ̀ ẹ́ pé bísọ́lá tẹ̀yìn gbè lẹ́yìn ẹ̀yìn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni. lọ́nà wo. ẹ̀yin mọ̀ pé bísọ́lá pẹ̀lú bí àṣẹ ṣe ń ṣe fún tó bó ṣe náwó lé lórí tó ó ń fẹ́ ọkọ ìyá ṣe. wọ́n bá kan bọ̀ o wọ́n tún gbé kan dé o ẹ tún o ẹ tún o ọ̀nà ibi tẹ́ fẹ́ gbé gbanu ọlọ́run ò ní jésù ò ní gbà fún yín ànábì ò ní gbà fún yín ibi tẹ́ fẹ́ gbé ṣé ọ̀nà nítorí pé bẹ́ẹ̀ tí ń ń fò sí jẹ bí ẹyẹlé ìyún lẹ wá fẹ́ gbé bẹ irọ́ ni kọ̀fẹ́ kò ń ṣe pé wọ́n ń fúnyàn ṣe wọ́n fúnyàn ṣe ọ̀rọ̀ yóò bọ́ everybody ló mọ̀ pé bísọ́lá ń fẹ́ ọkọ ìyá ṣèyí náà. ó gbé ìyàwó lọ́mọ̀ irọ́ ni jà ọ̀nà àtijọ́ ti ẹ lọ fẹ́ kó dí irọ́ ni. ó jà ọ̀sán ìmọ̀ bẹ irọ́ lẹ̀ ń pẹ́ ẹ̀ máa sọ. máa lọ kó o sorí fẹ́ gbẹ bí ìkẹ́mu ẹlẹ́wọ̀n máa lọ bá fọ̀rọ̀ mi sọ ìwọ ẹlẹ́gbẹ́ adélé wá bá mi. báwo ni ṣé dáadáa ni àdúpẹ́ wa ilé ńkọ́ <laughs> ah! àwọn ọmọ ẹgbẹ́ mi tó kù ńkọ́ wọ́n wà má ẹ̀yàn fi àyẹ̀ wà àdúpẹ́ wa ẹ mo débi ìbàyẹ̀ lánàá mi ìbáyé. ẹ ẹ ń jíṣẹ́. lórí ọ̀rọ̀ anniversary wa ta fẹ́ ṣe yìí ni mo bá wa kí n wá béèrè bóyá déètì tá mú bóyá ẹ fẹ́ ka change àbí kí déètì ẹ̀yin stand nítorí iv ni o ká lè mọ déètì tá a máa print sórí iv. Hmm, èmi ní fẹ́ ká ẹ jẹ́ ká change date yẹn ṣó ti ẹ jẹ́ ká ṣe ní déètì ọlọ́run ti fún wa ẹ lọ ti iv ọlọ́run adé dúró ti wà ẹ wá lọ list àwọn nǹkan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ mi kẹ́ jẹ́ kí n rí so màá lè fún yín lówó ẹ. ẹ ṣe gan wa kò tọ́ pẹ́ ẹ mi fẹ́ máa lọ ok dúró kó gba owó mọ́tò. Ah. ẹ ṣe gan ma tọpẹ́ àǹtí ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ṣé kò lè àǹtí ṣe mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tẹ máa ń ṣe fún wa ẹ̀ kò dá kí àwọn èèyàn máa sọ̀rọ̀ yín ní burúkú kí irú wa ìwà ń bẹ má lè jà fún yín kí àwọn èèyàn máa sọ káàkiri nígboro wípé owó tí àǹtí ná o èèyàn kan ló ṣiṣẹ́ owó yẹn sílẹ̀ o àǹtí kan ṣàbùmọ̀ owó yẹn ó nà báṣabàṣa òun kọ́ ló ní owó èèyàn kan ló ṣiṣẹ́ owó sí lọ́wọ́ nítorí ẹ̀ ló ṣe máa ń fúnyàn lówó yàfùnyàfùnyàfùn gbàtí kì í ṣe òun ló ṣiṣẹ́ owó ìgbà kan àwò kan mọ́ ni ah, ah, ọ̀rọ̀ yìí tóbi jẹ nìyí lẹni tí mo mọ̀ dáadáa lẹni yìí wípé màá fúnra mi béèrè lọ́wọ́ yín torí mo mọ̀ pé ẹni purọ́ fún mi. Mm, o ṣe mọ lára Ọlọ́run á wà pẹ̀lú wọn náà sórí àwọn tó ń sọ̀sọ́kùsọ kiri jẹ́ kán máa sọ wọ́n ní ìwọ̀fà lẹ́nu ibi tó bá wẹnu lè ràn gbà. ṣé ti gbọ́ ìwọ má dà lóhùn. ó dà bọ̀ mà ó ṣe gan ẹ ṣe gan mà ó ṣe o kó wa kí àwọn ọmọ ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ sí i wá gan òkè ó dà ó dà bọ̀ má má ní kíákíá. èmi ma. Ah, níbo ni dáàdì ṣe ìdágbére fẹ́ páwọn lọ. ẹ wọn kàn sọ pé wọn fẹ́ sáré dé òkèṣàn kan ni. láti aago mẹ́wàá àárọ̀ aago mẹ́fà ló fẹ́ lù yìí. wọn sọ jù bẹ́ẹ̀ lọ fún mi ma. Ah, tí mo dẹ̀ sọ fún pípẹ́ àti ẹ̀fẹ́ jáde lọ òun àtọ́ mi ajẹ́ látàwọn tí wọlé onírìn òṣì wọlé lẹ́gbọ̀n pàápàá. ó dà kò burú màá láti. ó dà. Ah, <laughs> láyé mi bí eré bí eré alábọ́run má fẹ́ dẹ̀wù ṣé kìí ṣe bọ́mọbìnrin má fẹ́ gbọ́ kọ́lọ́ mi tán wá pátá lélẹ́yìí. ìyá bá jọ bóyá òun náà ló lọ sọ̀sọ́ fún sọ fún àwọn aráàta pé òun lòun ní owó tí mò ń ná. ó dáa mo ti gbọ́ ìkòkò ní gbá omi kó tún gbẹ̀yìn fèlè. ìbá ọ̀dà rò. ló ṣayé ara ẹ̀bẹ̀ o. Ọ̀rọ̀ gbogbo nǹkan tí èèyàn bá gidi máa ń sọ ni mo Ẹ̀dẹ̀ láti ṣọ́ra gidigidi gidi gan fún ẹ̀tẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ yín. Nítorí àwọn Yorùbá ní ọlọ́run àbí tí dìdì. Àwọn ata jẹ́ mọ̀lẹ́bí yín gan-an. Etí wa ti kún gbòòrò lórí oríṣiríṣi ìwà tọ́rẹ̀ yín wù sí yín. Ẹ̀dẹ̀ má bá wọn dá ọ̀rẹ́ kò rí kò sùn Ọ̀rẹ́ tó rùn bá kùn ẹni kó lọ lògùn oorun inú báwọn jáṣà ọ̀rẹ́ kò rí kò sùn àbẹ̀wẹ̀ lásán fọ́mọlúwàbí lọ́dínú àti gíní ṣe mo dúpẹ́ ó ṣe alátúnṣe mi òun ló màmá ti ṣe rẹ̀ ó ṣe o. èyí ò bá ṣẹlẹ̀ sí mi n ò gbàgbé kádàrá mi ni èyí ò bá tún ṣẹlẹ̀ nídàkejì n ò fi lẹ́bẹ̀ẹ́ ni. báwo kò bá jò ń wọ́n màá ní mo fẹ́ rẹ̀. o ò ní ṣe orí burúkú ọ̀rọ̀ mi ọ̀dà ní sùn ẹ̀ torí wọ́n ṣe káwọn unique gan kò lè sí owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi ni mo fi ní kí n sáré wá bẹ́ẹ̀ tó bá ní bíi five hundred thousand kò sáré yá mi because oye owó tí mo ní ìdí nìyẹn ọjà ẹ̀ńdẹ̀ lélẹ̀ àwọn tó máa rà lọ́wọ́ mi gan ti rẹ́dì tó jẹ́ pé tó máa ti rà wá ko èmi lẹ́nu máa fún mi lówó máa lè dáwó yẹn padà. hundred thousand. Bísọ́lá mi ìnáwó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ o kódà mi ìtì ẹ̀ ní fifty thousand ló ń ṣe wà. Bímbọ́ jọ nítorí Ọlọ́run mi fẹ́ mi sọjà yìí nítorí Ọlọ́run Ọlọ́run mo fi ń bẹ jọ. tó bá wà máa fún ẹ wọ́n náà wọ́n fúngbà tó wà mú fún ẹ kò dẹ̀ sí nìyẹn kò sí nǹkan tí mo lè ṣe. sọ́dọ̀ kì í ṣe báyìí pẹ̀lú mi o kí n ṣe báyìí kò sí ọ̀rọ̀ mi ṣe ló máa ń mú ẹ lára máa ń kára màá sì kí ẹ ṣé mo ṣe ẹ ní kí ló dé bó ṣe ń ṣe ó dàbẹ̀ ni pé inú ń bí ẹ ní sùúrù jọrọ Ọlọ́run ní bá dẹ̀ ṣe ẹ kó sọ fún mi. ṣó fẹ́ kí n lọ jalè ni. mo ní mi ò ní ṣó bá sọ̀rọ̀ tó báyìí tí mo fi máa fún ẹ ni ó dẹ̀ ní kò sí. ṣé mo ti bínú báyìí. ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ó dà mí ò ní mi ò bínú màá rí ẹ lálẹ́ ìgbà. báwo dẹ̀ ni. a <laughs> a máa rí mọ́mì ṣe yìí mo gbọ́ pé ọjà yín máa dé ní ọ̀la torí ẹ̀ mo ṣe ní kí wọ́n á ka yín mọ́ lé kọjá tó dé torí mo mọ̀ pé tọ́jà bá máa fi dé ń sìn ojú yìí máa dí àti pé àwọn olówó gan ní jẹ́ kí àwa yìí kárí ọjà rà. bọ̀ èmi gan ti wá ṣèlérí pé nísìn màá lọ káàkiri màá lọ wá owó níbi tí níbi tí bá ti lè rówó tèmi náà máa fi ra ọjà díẹ̀ tí bá kó fún yín ẹ̀ ṣáà lè kọjá fún mi. ẹ̀yin náà mọ̀ pé o ti ṣe díẹ̀ tí mo ti gba ọjà lọ́wọ́ yìí mm. ìdí nìyẹn tí mo ṣe wá mà. tó yẹ jẹ́ ká wá tètè wá jí ká mi wọlé. bẹ́ẹ̀ni. <laughs> ó dà mo promise ni, tọ́jà mi bá ti dé ní ọ̀la màá kọ́kọ́ ṣa àwọn tó fáìn tó fáìn tó fáìn sílẹ̀ fún mi náà ah. kẹ́lòmíì tó dé. ẹ ṣe àǹtí ẹ ṣe gànmà. Ah. ẹ̀yin àǹtí mo máa láìkí chain àti pendant tẹ lò yìí kẹ́yìn ó fáìn gan ni eh. ah. <laughs> ẹ wò ó tí wọ́n gbà tí mo ti ń lé pendant àti chain yìí. in fact mo sọ fẹ́ràn mi ọ̀rẹ́ mi kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ní Christmas tó ń bọ̀ yìí bó ṣe jíjí ni bó ṣe yíyá ni pé mo máa wá owó tí mo máa fi rárú ẹ̀. ó fà ìgò ni ṣé èyí náà bẹ́ẹ̀ ni. Ah, ah, ah, èmi ni mo dẹ̀ ta àmú kódà mo fi lè ṣe wọlé mi. ìyẹn kò fi ṣeré ń lé mi. ẹ wo ṣe rí jade àti pendant yìí orí ẹ̀mí mi báyìí ló wà tí mo ṣe sọ pé tí màá rira báyìí mi tí mo nǹkan tí mo lè ṣe. <laughs> ṣé yẹ ṣé nìyí náà ah ga o. àǹtí ṣé kí n lọ lo ni àbí báwo. ó ti o mo fún ẹ ní o. Ah! ẹ ṣé mo dúpẹ́. máa wọ̀ ní àbí dúpẹ́ ara ẹni. màá ṣe máa ọ ọlọ́wọ́ máa tún ti í ṣe ẹ màlúrò gbalákòó bá a irọ́ ni. sẹ́ẹ̀tì ẹ̀ ló ti ṣe lọ́wọ́ mi àǹtí ah! ẹ̀ ṣe. ẹ máa rá láàánú gbogbo kíbi táwọn ọmọ yín bá rìn sí báyìí wọn máa bá láàánú pàdé ni ọlọ́run ní jẹ́ kẹ́ rúgbọ́n alákòóbá ah, ah! ẹ wo lókèlókè báyìí lè máa lọ òkè òkè báyìí ni ojú wọn máa ti àwọn ọ̀tá yín gbogbo kíbi tẹ́ bá lọ ni ẹ máa rá láàánú mi tẹ́ bá. million péré ni. six million. ha six million ó pàjọ́ wọn mi ni. wò lé dànù ẹ̀ six million. ẹ̀yìn ọ̀rẹ́ mi kí la jọ wọ̀ yìí. àá kò la wọ̀. ìgbà ń tẹ̀mí máa dé. ẹ ẹ wà ní sùúrù fún mi kò ń ṣe àsìkò yìí rárá. ẹ kì í ṣe sẹ́ńpẹ́. sinmi sára six million. ó lé lẹ̀ àbí but uh, what about the five hundred thousand tí mo sọ fún ẹ jẹ́ sáré fi mọ́jà yẹn pápá ọkọ̀ tó kó tán. Mm-hmm. Bísọ́lá kò sówó lọ́wọ́ mi lásìkò tí mo wà yìí á nǹkan tí ìwọ náà mọ̀ ni tó bá yẹ pé ó wà lọ́wọ́ mi ṣé máa lọ ra irú mọ́tò orí ilé six million péré kò sówó lọ́wọ́ mi o máa fẹ́ kó ní sùúrù fún mi ṣó ti yẹ. mo lọ fi ra mọ́tò tó kéré mo trust ẹ kò sówó lọ́wọ́ ẹ. ó yẹ kó yẹ. kí mélòó. <laughs> wọ́n lọ fún lómi omi kẹ́ omi jẹun omi omi omi ìyá àwọn ilé lọ́kọ́ wà lọ jẹun. lẹ́nu lẹ́nu mo lo àgún jẹ̀dí ni kọ́lẹ́ ti dé bí yìí ni lẹ́dà mi láàmú. ẹnlẹ ẹ ra máa lògùn jẹ̀dí o. àtìmọ̀ tí àṣàyè mi sí náà ni mo fi mí gbéra. ọ̀dà jẹ́ ìyọ̀ǹda yín kẹ́yìn náà lè sinmi díẹ̀ kémi náà dẹ̀ lọ kílẹ̀ tó ṣú. wọ́n ti pẹ́ ní abámọ̀dẹ̀rọ̀ lẹ́yìn ìjọba mánéjì kó tún ti rí lórí ọ̀rọ̀ lówó. àhá ah, ah, ibi ojoojúmọ́ kó a máa mú okò mímú ọmọ àbàmì jẹ́ o mi mọ̀ rírì rẹ̀ ń jẹ́ kí mo ti dáyé o mm. kọ́kàn jáyé owó lọ àwọn àkókò mi nígbà gbogbo owó lọ́pọ̀ tó yè owó lè wọ́n ó ní sórí burúkú inú rẹ̀ á dún kalẹ̀ ló ní bà ó sórí yẹ kí o ṣe máa dèwó inú rẹ̀ ní bàjẹ́ o tó yà kúrò láyé o bí ọtí mi dùn mí nínú ìbẹ́ẹ̀ nínú rẹ̀ á dùn. àmín o. Ah, ah. Olódùmarè mo mọ̀ dúpẹ́ o ìwọ ọlọ́mọ jẹ́ kí mi ọmọ jẹ́ kí mi mà láàyè ọmọ mi sí láyé o bí tó mo ti mọ́ kó mi rè lórí ìgbà gbogbo láti ìgbòròdé ti ṣe bí ó ti ṣe nìná mo rí i pé omi sojú ṣe ojúṣe rẹ̀ ní bàjẹ́. ẹ kí o tó lọ ọ̀rọ̀ wa sórí kí mo ti mí lójú rẹ kí ọba ẹtẹ tẹ́ mi lọ́rùn ọmọ hàn ní ojú rẹ nígbà gbogbo mi lè fẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun bá mi bà ọ́ lọ́kàn jẹ́ tàbí ó kù díẹ̀ kí á tó bàbá rẹ ni mo jẹ́ o ọkọ rẹ ni mo dè jẹ́ gbogbo wọn bá ti fẹ́ bẹ́ẹ̀ ni kí wọn máa tọ̀ mí wá má sọ̀rọ̀ fún ka o kíní kan mi bí ọ nínú dọ́dọ̀ mi kíní kan mi gbé ọ kọ́dà kí kíní kan mi dùn ọ nínú láwùjọ mi lótìbìtì yìí ládàlí ayé tó yé ọ mo ti ga àdúrà rẹ àgbà. ẹ wo dáàdì bẹ́ẹ̀ ni parí nù yìí ọ̀rọ̀ kan ti ń gbé mi nú pọ̀ kò síyàn tí fi lọ àwọn bá ṣe sọ yìí màá fi lọ yìí all right. mo ti máa ń gbọ́rọ̀ kan tí mi mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n ní pé àwọn ò gbọ́dọ̀ pawó jayé kí ni túmọ̀ ẹ̀. Ah. <laughs> eléyìí ènìyàn lábí bọkàn jẹ́ sí bọkàn jẹ́ àwọn ò pawó jayé èdìdì ìran àgbàlagbà ni hmm. kí ọ̀rọ̀ bá le kankankan bí iye ni àwọn aláfin ọ̀rọ̀ nìkan ló ti rẹ̀ bíi ti alákọ̀wé <laughs> àmọ́ ó nítumọ̀ ọ̀ráìs nǹkan á pè ní pé ó dàbí kí ọ̀nà èèyàn fi ilé rẹ̀ sílẹ̀ bóyá ọ̀rẹ́ nìyẹn tímọ́tímọ́ kọ́lá fi ilé tiẹ̀ sílẹ̀ torí ìlara àbí torí ọ̀fẹ́ kìíní kan ní nkí à ọ̀nìyẹ kí ẹ ẹ̀mọ́ bí ó sì àmú kí ẹran là wọlé ọ̀nìkejì rẹ̀ ìgbé wọlé ọ̀nìkejì rẹ̀ ọ̀kúnkún mọ̀ wọ́n fẹ́ kí ó fi wọlé àmọ́ ìran àgbàlagbà gbà yé ìlara ni. ìdí nìyí ni kí wọ́n fi fi ọ̀rọ̀ ní sun lẹ́sẹ̀ yìí káwo bá pawó jayé ẹ̀dá ìtumọ̀ rẹ̀ nìyẹn. èèyàn tó bá ṣe inú nǹkan bẹ́ẹ̀ kí ló máa ṣe fún. all right inú mi ti ẹ̀dùn mi ò ti mí bí mi sórí ọ̀rọ̀ kí ọ bí mi yẹ ló mú mi rántí ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn ó ti pẹ́ o nígbà kí mo wà ní Ṣàngó Òde kí mi tó dọ̀yà ẹgbá ọkùnrin kan ààrẹ mi ni àmọ́ mẹ́mọ̀ yìí ọ̀rẹ́ bí ọ̀tá ni ọdẹ lòun náà ọdẹ lèmi náà mo ní ajá kan nígbà ẹ̀ mú pé ajá yẹn ní gbó òṣèré gbó òṣèré òṣè fúnra rẹ gbó òṣèré òṣè fúnra rẹ àmọ́ àwọn gbópẹ̀rẹ̀ kò mí. láì tẹ̀lé akòrò ọ̀yà apàgálà ajá kọ́ nìyẹn bá dé fẹ́ràn ọ̀nì kejì ọ̀nì ní àfi bí olórí burúkú ọ̀rẹ́ mi kan mọ́kàn jókòó ni àbí kọ̀sà ìbọn tabasade kirikirikiri ọdẹ ibẹ ngbẹmọ máa dé bẹ igbó gbó ṣe tèmi gbọrin ọtí fẹ ìbọn bá gbèdú rẹ jẹ labade kúrò rẹ lọba bẹ̀rẹ̀ sí mi pariwo lóyún mọmọ èrò ọmọ sì sì ni mi mẹ́rin ẹgbà ọ inú mi lé nígbà àmú burú mu lóògùn nígbà yẹ labakú ọdọọdọ baálẹ̀ baálẹ̀ kò dé rà níbẹ̀ nígbà náà ọpọlọ rẹ pé. ee kì í gbàkọ̀bọ̀ kan nínú ní ọ̀rẹ́ mi kí mo wí lọ́gbàrà tẹ́lẹ̀ lómi kégbe òun kó òun gbajá òjijì ní o kí ni a ṣe sí bẹ́ẹ̀ ọ̀rẹ́ kí mi fọwọ́ mẹ́fọ̀ọ́ wọnú. mẹ́ni gba ń gbọ́ ti pa ajá mi òun náà dé lájá àti kí ajá rẹ̀ bá kú kó tó sọ̀rọ̀ gbé bá ti mọ̀ wọ́n dàbọ̀ mọ́ gáà. ojú rẹ̀ lára lẹ̀. mo pàjá rẹ̀ òun náà pàjá mi ẹ̀ lájá mọ́ èmi náà lájá bí a ṣe jọ nìkan náà rè ni. iye ni báyìí ni bá dà mí lóògùn. àáfọlẹ́yìn ni. bàbá ẹ̀ ṣẹ́kù ẹ̀kú ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ bàbá ojú ni tí o. ẹ jẹ́ mi pẹ́sẹ̀ rẹ̀ <laughs> ǹlẹ́ bá mi kí lé. ó ṣe mo dúpẹ́ ó dẹ̀ kú wàhálà mi. àwọn àgbàlagbà máa ń pòwe kan àbí wọ́n pòwe tí ẹ̀kọ́ àwọn àgbàlagbà máa ń sọ nǹkan wọ́n ní béèyàn bá ṣe ń ga sí ni ìdààmú ẹ̀ ń pọ̀ sí mo dẹ̀ rí ìdààmú ẹ̀ lórí èmi dára ọ̀rẹ́ ọmọ ọkọ aládùúgbò abá abá ni everybody ìwọ nìkan ṣoṣo wọ́n dẹ̀ máa sọ kí ní kan láwọn àgbàlagbà wọn náà àjòjẹ kì í dùn tẹ́nìkejì ò bá ní mo wá rò ó àbí ń bọ̀ mo rò ó mo rò mo fẹ́ dá wà mo dá kí n dá wà. Bísọ́lá olùdúpẹ́ olùdúpẹ́ lọ́mọ lójoojúmọ́ báyìí àti pé ṣé ṣé mo ní ọ̀rọ̀ ẹ sú mi ni. àwọn tí o ẹ kò ju bí bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí jeep tó ra ní six million tó jẹ́ pé torí pé o broke ló fi ra jeep six million àti five hundred thousand tí mo ní kí n sáré fi kọjá pé màá dáwọ́ ẹ̀ padà fún ẹ nítorí pé o broke náà ni òṣèré fún mi tí mo dẹ̀ bí lọ́yẹ̀ pé ìgbà ló máa fún mi olólùwọ̀n ló lásìkò ó ní kí n sẹ́ńpẹ́ kí n mú sólò kí n lè máa wò. ara àkọ́ tó mo sọ pé kí n rò náà nìyẹn ara ẹ̀ náà nìyẹn wàhálà ẹ̀ ti ń pọ̀ jù nígbà ẹni ó fún mi ọ̀la ó fún mi ọ̀túnla ó fún mi ó tẹ̀ lágbára ó lágbára ni mo fi lò jẹ́ kí n dá kí n dá wà. ó dáa kí ni tá a fẹ́ ṣe báyìí. ó ṣe ọ̀rẹ́ mi mo ti rò mo lè ti rọ́nà àbáyọ ṣòro ọkọ mi àtọmọ mi bó o ṣe ṣe wọ́n kémi náà ṣe bàbá ṣe ibẹ̀ ọkọ wa bàbá ṣe yí mi ọlá òye kan náà. Ah, ah. Bísọ́lá torí ọlọ́run ah, kí lẹ́lẹ́lẹ́ni ṣe fún ẹ. ẹni ẹlẹ́ni èèyàn léèyàn tó yẹ kó ra wọn jẹ́jẹ́ ni kí ló máa sọ pé ṣe fún wa torí ọlọ́run. ó yẹ ká bẹ̀rù ọlọ́run o. Bímbọ́ Bímbọ́ Bímbọ́ ní ẹnu ẹ orúkọ ọlọ́run jáde ní ẹnu ẹ ká máa bẹ̀rù ọlọ́run ìwọ. Ah, Oku dị aka Kí lọ̀rọ̀? Ọkọ ni mo Ah, wọ́n bàbá ni. Ajé mo mọ ẹ̀fún lọ́yàn. ma ọmọ ọmọ ló ọmọ ọkọ atụ ọmọ mi. Èmi wa ọkọ. Mi láì sí ọmọ. Olóòtì, maro, maro, maro! Nwanne má nse. wo Bísọ́lá jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí ibi tó ti bù abẹ́tà kó lọ fi di ibẹ̀ ọkọ mi ò kì í ṣẹ́ni tẹ̀lé mú un sórí ẹlẹ́dàá ọkọ tẹ̀ ló gbàwọ̀dì ọ̀dọ̀ ọkọ tẹ̀ ló gbàwọ̀dì rárá ṣèlú lọ ẹ wá jẹ ìyá òtò bẹ́ẹ̀ àṣírí àtú òtò bẹ́ẹ̀ máa ń tún ẹ̀ka màá ní ọmọdé ọmọdé máa ṣe pàṣẹpàṣẹ ní ìbọn máa ṣe ẹrìnrìn ìdójú àti ajá fún ẹ lọ́wọ́ mi ṣe é wò ó ṣe é wò ó ẹ̀mí àti ẹ̀ ẹ̀ ní kò ṣeé ṣe ẹ̀ Rein. Oh. Sori ọ̀rọ̀ ọjà tí mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni àgbàkẹ́ dáadáa, ẹ fi sílẹ̀, kó o tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn, kó o tẹ̀tẹ̀ jùlẹ̀, kó o tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ èmi kò máa kọ́lẹ̀ kọ́kọ́ máa kó o lẹ̀. Ẹni ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mò ń ta ọjà bẹ́ẹ̀ yẹn, káṣà ní mọ́mọ́. Ayé yọ̀ máa ní kàn kọjá lẹ kọjá ni wọ́n kàn kó wọn sọ̀rọ̀ àlùbọ̀dà Christmas kàn kó wọn lẹ̀ wọn kó wọn lẹ̀. talẹ̀ ń bájà ẹ wá jókòó jà mí. talẹ̀ hmm, hmm, hmm, ń bájà. kọ́sọ́mọ̀ ẹ̀ ni. ṣé kò jọrọ ọjà lọ ṣá. ẹ má bàdá lóhùn o ṣé ẹ̀ṣẹ̀ gbà lónìí ni àbúrò ẹ̀ṣẹ̀ ń kó fún ni. kọ́sítọ́mà tèmi ni. èmi ò kò ṣe kọ́sítọ́mà. kò ṣe tèmi kọ́sítọ́mà lórí burúkú kì í ṣe tèmi kọ́sítọ́mà tó máa bá tèmi jẹ́ kì í ṣe tèmi kọ́sítọ́mà tiẹ̀ ni. ẹ ṣó wa òkè. àwa òkè òun ni kó bá ń bá sọ̀rọ̀ fẹ́ mi kì í ṣe àmọ́ arogún tí o bá jù bẹ́ẹ̀ lọ ẹ tẹ́kẹ̀ yìí sí ṣẹ́dúgbọ́. ṣé kò sí kankan nu mọ́tò? wo a lò kókò wọlé kan bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kò tiẹ̀ ṣọ́ọ́ salamu alaikum ẹ yẹ sá ẹ ò jàre àmín ọlọ́run ṣàánú wa àmín àmín àmín aláwọ̀ gbà ṣàlá ṣé kí n ti mú lẹ́ni awogbarun ni o. awogbarun. awogbarun suratu yaasi mẹ́ta ni bẹ́ẹ̀nbẹ́ wàláyé agbára ti bẹ̀yìn. Hmm wàláyé kódà tí yẹn ti jẹ méjèlé ọdún mẹ́ta kó ti jẹ mọ́jèlé ọdún mẹ́ta mo sọ fún yín bàbá bó bá mú kínní yóò pọ̀ wọ́n jẹlé wọn. yìí nìkan kọ́. bí yẹn bá ń lo ìsinmi ta fún yín bọ́tà wa pé gba ń padà wọlé lẹ́ni o wọ́n tó kọ́ bí látara àyàn tí yẹn bá ń lò ẹ̀yin lẹ́wà ni ẹ wà gbé lọ́lé ẹ máa lọ lò àwọn àǹfààní àjẹfọ́ra wa náà ni ẹ ṣé mo dúpẹ́ báwo wà ní mo ṣe máa máa lò. Ah, kò sí bí ẹsẹ̀ ló ti ò dáa mo wò yín ẹ̀ mú làárọ̀. mo bá wò yín ẹ̀ mú lálẹ́ kẹ́ tó sùn mo sì wò yín ẹ̀ tá a sọ mi yẹn fi wẹ̀ ẹ̀ mi ò máa ń bínú yín ó kò bínú ọlọ́run látara yín wàláyé. ẹni pé gbà ti ṣàdéhùn pé ẹ máa débi àwọn àlùkò ní bẹ́ẹ̀ lè lá máa fi ṣàǹfààní fúnra wa ẹni gbogbo nǹkan tí wọ́n ń já sọ́pẹ́ fúnra ó sì ń já sáyọ̀ fún wa ìyẹn ń jẹ́ pé ọlọ́run ṣòro fún wa náà ni ẹ máa máa dé mi wò gbà ọ̀rọ̀ wa ti já sọ́pẹ́ àní kò já sí rọrùn kò já sọ́pẹ́. kò já sí rọrùn kò já sọ́pẹ́ kò gbé sí ààyè mi kò já sí rọrùn kò já sọ́pẹ́ bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim. maliki yomi di iyaka na'budu wa iyaka nasta'in idina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. síbílẹ̀ ọ̀rọ̀ báwo lẹ ṣe lé mi. kí ló dé báyìí. mo ti gbọ́ ló dé tó fẹ́ yọlé ayé lẹ́nu. ọlọ́run yóò lọ bí kankan. gbọ́ tẹ́tí ẹ̀ kò gbọ́ ìyàwó ẹ̀ bísọ́lá kan náà ni òun ló náà tó ṣẹ̀ṣẹ̀ lóde ṣé àná là ń lóde láṣẹ lóde ní àbẹ́ mi ọgbọ́n jáde lọ ní ẹ̀dẹ̀ tí máa lóde mi. mo ti gbọ́ ṣé orí torí bísọ́lá yẹn gbogbo lò ṣe ní lọ ah, ah. àfi tí n bá kú lòlì lọ kí ló dé lórí ìyá ilé ò ní lọ. kí ló dé. òun náà ní lọ ò lọ. ṣé o mọ̀ kó ti dé lọ́gbọ̀n ṣẹ́jú tó ti ń bá mi fa wàhálà yìí ó ti lé lọ́dọ̀ ṣẹ́jú má jẹ́ yíjú padà sí ẹ o. tètè yí ò ní lọ. kí ló dé ọ̀dà kí ni tó dé tó fi ní mi. nígbà àbúrò ti bọ́lá mi lọ ọ̀dà ọ̀dà ti tọkọ. o lọ sẹ́. èmi. o lọ sẹ́ ọ̀rọ̀ mẹ́wọ̀n ìṣeré mi o lọ ti kọ́ padà sí ilé o lọ. kò sẹ́ni tó lè ṣe òun lọ. o tó bẹ́ẹ̀. màá lọ. àbúrò mi lọ kọ́kọ́ ọ̀dà ìkọ́kọ́ kí ló dé ọmọbìnrin máṣẹlẹ ayélujára mi ó dájọ mo forí ìyẹn àti bàbá ẹ bẹ́ẹ̀ jẹ́ ń lọ ah, ṣe bí Bísọ́lá ni ṣe ṣóòtú mọ Bísọ́lá mọ. àwọn ọmọdé sọ̀rọ̀ ló ṣe nílò wọn náà nílò ọ nílò ọ. ó kọ́ ọ́ sọ̀rọ̀ tí o fi ní mi nílò. ìsọjí wà kò nílò. ọ nílò ọ nílò lọ́ọ̀yẹ̀ ẹni tó máa sọ di ogún ọ̀sán gan ló wá ọ ò lẹ́ni sọ mí di ogún ọ̀sán gan èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ọ nílò. Hmm. òun wá yọ ọ́ nù o ìyọnu ló ń wá ajá tó dùbú ẹkùn o ó ń wá ìyọnu. wọ́n gbá kó tó rí ìyọnu. ìyọnu tó ń wá a rí ìyọnu o ìyọnu tó ń wá ajá tó bá dùbú ẹkùn o a rí ìyọnu ìyọnu tó ń wá. Hmm, mo fẹ́ rí o ò ní lọ ní tèmi. ọlọ́run yóò wọ́n lò lọ sí àná. ọmọ mi ètí Bímbọ́ ṣe ò dáa ó ya nìkànjọpọ́n ó sì ya aláìmoore ẹ sọ ti wá gbàgbé ni kò rántí wípé ọkọ òun gan lòun fẹ́ lò kó tó di wípé ó yí lérí ọkọ tiẹ̀. ọ̀dọ̀ lèmi ṣé mo kí mo gọ̀ òpònà ayélujára ò ní mí ṣebí mo gọ̀ ni ó dẹ̀ rí mi bẹ́ẹ̀ ni. ọkọ yìí wà ń kọ́ báyìí. bàbá mo dúró de tẹ́lẹ̀ mo dúró de títí tí mi ìrìn náà ló fi jẹ́ kí n máa dáàbò. Ah! Hmm. kò burú ṣíṣe kù ṣé o sì lè wọlé wọn. mo lè wọbẹ̀ dáadáa máa wọlé. ògùn ṣíṣe kù. torí kòkó ti bí tí mo sọ ẹ̀ ń gbé fún ọ tí n bá wá gbé fún ọ tó gbé wọlé wọn tó bá fi lè fojú kàn báyìí ó tán ọ wà dá ìkòkò padà wá fún mi. Hmm. fẹ́ pa mí òótọ́ ní pé òun wá kú mi kí ni mo rà nígbà yẹn kí ni mo ṣe fún ẹ ah, ọpẹ́lọpẹ́ ìyàwó mi olóríire ọpẹ́lọpẹ́ ó bá mi sọ títí mo nírọ́ ni ó ní kí n tíráì kí n pọlọ́pàá sọ tún ìgbà pọlọ́pàá wàá sí igbá burúkú. ìwọ láàyè lẹ́nu ẹ ọ̀dẹ̀ ṣùgbọ́n mú. èmi. tí ń bọ̀ ọ́ kí náà wí nǹkan tán gbé fún mi ni wọ́n ní kí n má jẹ́ kójú ara alẹ́ mi rí fódìdí jọ́ méje wọ́n tó bá di ẹ̀yìn jọ́ keje kí n gbé wá padà kí ló máa ṣe báyìí kò yé mi náà ló yẹ kí n wá bẹ mọ ibi tí màá gbé sí. ṣèbí yàrá mẹ́ta la níbi méjì là ń lò àlọ́ ẹyọ kan ṣé wàá kó gbé síbẹ̀. ọjọ́ méje bá dẹ̀ ló wá gbé ṣé ọ̀rẹ́ mi díẹ̀ fọlọ́ wọn ẹ̀ mo ní ìkòkò tí mo ń gbé fún ẹ yìí o má jẹ́ kí ẹnikẹ́ni ó fojú kàn o. bàbá ẹni kára lé mi kọ́kọ́ má fojú rí ni. ara ilé ẹ̀ kankan kò gbọ́dọ̀ fojú rí ṣé ilé ọ̀rẹ́ ẹ tó gbé lọ ọmọ àti ọkọ ọ̀rẹ́ ẹ kì í ṣe ara ilé ẹ. bàbá ṣé kòkò tí ọkọ mi rí àtọmọ mi òun ló jẹ́ kó ń kú. àrèjù bẹ́ẹ̀ lọ. kí wá nìyẹn túmọ̀ sí. ẹ tó túmọ̀ sí pé láti ìsìn lọ àìsíkì ọkọ rẹ àti ọmọ rẹ ló máa máa gbé owó wá fún Bímbọ́ ọ̀rẹ́ ẹ. ẹ ẹ. ni. bàbá kí la bá ṣe ń sìn kí ló kù. ẹ ó kù sí ọwọ́ ìwọ àti bímbọ ọ̀rẹ́ ẹ. ṣe bẹ́ẹ̀ ni bàbá mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀lẹ̀ lájú ilẹ̀ ká burúkọ kó ṣubú lù mí. Ah, èèwọ̀ èèwọ̀. ìyẹn lè wá ní jẹ́ wá kó fi kù sọ́wọ́ èmi àti ẹ̀ wá jẹ́ kó kù sọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ má yẹ káṣírí ó tú lásìkò yìí ẹ má ti jẹ́ kó tú àṣírí lásìkò yìí ẹjọ́ torí ọlọ́run àsìkò yìí àṣírí yẹn ò dá kó tú ẹjọ́ ẹ bá mi fè ẹ wo mo ṣèlérí fún yín báyìí ní gbogbo nǹkan tí mo ní ó di tiẹ̀ tí bára nǹkan pupa hmm. màá ra tiẹ̀ mọ́ tí bára nǹkan dúdú màá ra tiẹ̀ mọ́ gbogbo nǹkan tó bá fẹ́ lé ayé ẹ̀ ni kò máa bí mi máa ṣe fún ẹ jọ. ọlọ́run àti ẹ̀ lẹ́yìn ọ̀kàrẹ̀ tó báyìí tó náà gbọ́ gbogbo òlérí kò mọ́kàn má sọkún má bara jẹ́ ilé àwọn. má ṣe ṣótọ́ o ogbọ́n tó gbé àfẹ́gbọ́ o fẹ́ fi mí ṣògùn owó ṣé lóòótọ́ ni. Bísọ́lá Bímbọ́ Bísọ́lá Bímbọ́ ṣé o ti tú àṣírí. mo tú kẹ́kí wá sọ. ṣé wọn náà ti sọ díẹ̀. kẹ́kí wá sọ kíní kọ̀ọ̀kan. ìwọ wá gbàgbé ni. pé ipe ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ. o ti gbàgbé nǹkan tí bàbá sọ fún àṣírí kàṣírí tó wà láàrin ara yín ẹnìkan kò gbọ́dọ̀ sọ síta fẹ́nikẹ́ni gbọ́ tó bá lẹ́ni tó bá tú àṣírí síta ohun tí ojú ọ̀dàlẹ̀ bá ń rí ojú olúwa rẹ̀ yóò rí o. ó mo wọ àlàáfíà rẹ wá mú tiẹ̀ náà wá ó gbé ilé ẹgbẹ́ lórí bí. ẹ ti gborí ilẹ̀ ẹ jẹ́ kú o ẹ gborí ilẹ̀ ẹ jẹja ẹ ò gbọ́dọ̀ gbórí ilẹ̀ kẹ́dára yín àṣẹdọ̀wọ́ ilẹ̀ tẹ́jọ́mú ẹ ò gbọ́dọ̀ gbórí ilẹ̀ kẹsìbàjẹ́ àṣẹdọ̀wọ́ ilẹ̀ apani. ọlọ́dẹ sábà ṣùgbọ́n yàrá kí ló dé kí ló dé mẹ́sàn-án yàrá you ayélujára jẹ ẹsẹ wa. ẹ jẹ ẹsẹ. ẹ fẹ ẹ yẹ. nínú ẹ fún wọlé yìí. ẹ ẹ ayélujára mú bọ́ọ̀lù akẹ́kọ̀ọ́ ambulance. ẹ wà á pè. kẹ́kẹ́ bọ̀. ẹ ẹ ambulance. ẹ jọ fún ambulance. bọ́ọ̀lù fún ambulance. ọlọ́pàá má wọ ní ẹ má fọ ọkọ̀ ẹ má fọ ọkọ̀ ẹ má fọ ọkọ̀ ọlọ́pàá wọ́n ti dákẹ́ wọ́n ti para wọn ẹ̀ subhanahu subhanahu ẹ jẹ́ ká máa aṣọra wa káyà bẹ́ẹ̀ sùgbẹ́ mu ni ẹ jẹ́ ká máa aṣọra wa mo gbé tó pé káyà bẹ́ẹ̀ sùgbẹ́ mu ni ilé ayé gbóná ó yà ẹni ò mọ kó wo ayé tútù ó sì dùn yìí ẹni ẹ báyìí ilé ayé gbóná ó yàgì ẹni ò mọ kó béèrè wo ayé tutù ó sì ju yìí ẹni ẹ bá rí ni ẹ bí. ayé ọ̀hún ó sì jẹ́ nǹkan òmùlẹ̀ mọ́ kó nílé ayé ayé ọ̀hún ó ti yẹ wúlò rárá asán nínú asán nìyẹn ayé ọ̀hún ó sì jẹ́ nǹkan òmùlẹ̀ mọ́ kó nílé ayé. ayé ọ̀hún ó ti